إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مدل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوكم الله وبأ الله سبحانه وتعالى àtọ́rọ sọ́látù fún anábíwá muhammad sallallahu alayhi wa sallam ìkí ọlọ́run ọlọ́run kí mọ́ bẹ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ ń ṣe ọlọ́run àwọn ará ilé ṣe ọlọ́run ọba ó mọ́ bẹ pẹ̀lẹ́ ní kọ̀ọ̀kan wá lọ́kùnrin wá àti lóbìnrin ọlájẹ́ ìjókòó tèmi yóò máa jẹ́ ìjókòó ẹlẹ́ẹ̀kejì lórí àdàgbà ìjókòó inú oṣù ramadan léyìí tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tí ó lọ tí ó sì tún máa tẹ̀síwájú pẹ̀lú ìyọ̀ndà ọlọ́run bá allah subhanahu wa ta'ala nínú àwọn ọjọ́ saturdays tó ń bẹ nínú oṣù ramadan èyí tí a pé àkọlé rẹ̀ ní àkàmù àtọ̀hárọ̀ ìgbéyẹ̀wò àwọn ìdájọ́ ìmọ́ra islam ní ọ̀sẹ̀ tí ó lọ àjẹpẹ́ yíra wa yí pé ẹ̀kọ́ nípa ìmọ̀ra nínú islam ẹ̀kọ́ tí ó kẹnu tó sì lè gba ọ̀pọ̀lọpọ̀ àsìkò látara báwọn ẹ̀kọ́ náà bí wọ́n ṣe jindò sí bọ́ ṣe rinlẹ̀ sí. àmọ́ látara yí pé saturdays nìkan náà ni a máa ń ṣe sẹ́mínà wa nínú ramadan àwa mú àwọn ìsọ̀rí ìbánisọ̀rọ̀ mẹ́rin lẹ́yìn tí a ti yanjú àkọ́kọ́ lọ́sẹ̀ tó lọ nígbà tá a ṣàlàyé fún wa kí ni kan tí a pè ní ìmọ̀-ara ọ̀nà wo ni wọ́n pín sí àwọn nǹkan wo la máa fi mára kí ni àwọn nǹkan ẹ̀gbin tó yẹ ká mára kúrò níbẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ ìpìlẹ̀ yìí léni iṣẹ́ allah apá kejì yóò máa dá lórí àkàmú almasihi على الخفين أحكام المسح على الخفين يعني دجو نقبا ìmọ̀ pa ẹsẹ̀ ká wiping over the socks àbí ìbọ̀sẹ̀ ìmọ̀ pa kí ni ìdájọ́ tó dé bó tiẹ̀ já sí pé eléyìí nípìnlẹ̀ kì í ṣe pé kòfẹ́ẹ́nì àwọn nìkan náà ni wọ́n máa ń pa èèyàn máa pa nǹkan míì náà tó bá fẹ́ pa gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì ṣe fún wa ní àlàyé lórí ẹ̀ kì í ṣe sọ́ọ̀sì nìkan. so eléyìí ni a tún fẹ́ gbé yẹ̀wò torí pé ìran kan nínú ẹ̀kọ́ nípa tọ̀hárà ni nípa ìmọ̀ra ni kò sí tó kan irun pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ kò sí tó kan zakat pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ni kò sí tó kan hajj pẹ̀lú ẹ̀ kò sí nǹkan tó kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn òfin ẹ̀sìn bó ti ẹ̀já sí wípé wọ́n wà interwoven wọ́n wọnú ara wọn kò sí mara kò sí irun péyìn ò bá ti ṣe mara kò lè kírun fọlọ́run gẹ́gẹ́ bá ìṣàlàyé fún wa ní ọ̀sẹ̀ tí ó lọ lára àwọn pàtàkì tí yẹn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ tí yóò mójútó tí wọ́n pè ní àtọ̀hárà ìmara. àkàmù ìmọ̀sí àwọn àlùmọ́sùn wọn alùpùpẹ́yìn pípa alùpùpẹ́yìn ìbọ̀sẹ̀ òun tún wá fi ibì kan ó tún wọnú ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àdìsọ́kàn ó wọnú ẹ̀ táǹpì ní ọ̀rọ̀ almenhej níta fi máa ma alùsùnà àtàwọn ẹni tí kìí ṣe alùsùnà léyìí tó dá sí pé nípìnlẹ̀ kò sí ń bẹ́ẹ̀ àmọ́gbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tó di wípé àwọn oní aládàádáálẹ̀ léyìí tápadà máa ṣe ní àlàyé tí wọ́n ti sọ ìmọ̀mọ̀ pa ìbọ̀sẹ̀ wiping over the socks wọ́n ti sọ di àmì ìdánimọ̀ títí wọn wọ́n sọ di àmì ìdánimọ̀ títí wọn ìyẹn àwọn bíbíà wọn aládàádáálẹ̀ bí àwọn alkhawarij bí àwọn rọ́fídọ̀ ìyẹn ló wá fà á tí àwọn alùsùnà táwọn náà fi fi ìmọ̀ apá ìbọ̀sẹ̀ fi ṣe àmì ìdánimọ̀ alùsùnà nínú àwọn òpó àbí ìpìlẹ̀ alùsùnà ni. a padà mọ mọ́láyé wá lórí eléyìí inṣọ́ allah torí ẹ̀ ẹni tó bá lóhun kí ń pa ìbọ̀sẹ̀ rárá ìṣesí ìran àwọn oníbídíà ni ẹni tó bá sọ wípé òun máa ń pa nígbà tó bá wu òun òun ò kí ń pa ńgbà míì tí kò bá òun ẹni ni kì í ṣe oníbídíà àwọn alùsùn nàwọ̀ jama wọ́n rí wípé ká pa ìbọ̀sẹ̀ àwọn ọ̀rọ̀ àti ẹ̀rí tó wá látọ̀dọ̀ iṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallama lórí eléyìí ó pọ̀ kọjá nǹkan tí yẹn lè gbá dànù àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀ ẹ̀rí tí yẹn ò lè gbá dànù lẹ̀ táàsì wá sọ yí pé ẹ̀já yẹn lódì ẹ̀já pàtì àní máa ṣe rárá rárá rárá ẹni tó bá wá ti bá rí bẹ́ẹ̀ nìyí ó ń tàn ní ó ti doni bídíà ni. tí wọ́n bá ní alimẹ́sìṣù lédè lárúbáwá kí nìkan tí wọ́n ń pè ní alimẹ́sìṣù lédè lárúbáwá èdè lárúbáwá tá bá ní alimẹ́sìṣù yìí tí máa túmọ̀ sí òun náà ni kíyàn fi ká fi omi ba ọwọ́ ká wá fi pa nǹkan ìtànkì bẹ́ẹ̀ nìyẹn nígbà míì wọn a máa pè é ní alghoslu alkhafif alghoslu alkhafif òun ni light washing kí yẹn kàn fọ nǹkan fẹ́ẹ́rẹ́fẹ́ tí ó dàbí gbàtẹ́ bá tábá ní pé à ń fọ̀ tàbá nípa ń fún nǹkan nìyí à ń gbó a máa gbó fífọ́ nìyí ẹ̀ so ká ara fọ fẹ́ẹ́rẹ́ wọ́n máa ń pè ní kí ni alimẹ́sìṣò kódà kíyàn ní fi ọwọ́ ọwọ́ lásán tó fi pa nǹkan ká fi ọwọ́ lásán ká fi pa nǹkan ọwọ́ lásán ká fi pa nǹkan mẹ́sìṣò náà nìyí òun ni ànábì wa isa alayhi salatu wa salam ló fi ń jẹ́ almasih almasihu ìtumọ̀ rẹ̀ ni wípé ẹni tọ́lọ́wọ́n ọba tó ṣàánú tó kìn lẹ́yìn látara tó bá fi lè fọwọ́ pa aláàárẹ̀ aláàárẹ̀ yóò gbádùn tó bá fọwọ́ pa adẹ́tẹ̀ adẹ́tẹ̀ etere rẹ̀ yóò lọ tó bá fọwọ́ pa afọ́jú afọ́jú yóò rínà kódà nígbà míì tó bá fọwọ́ pa òkú òkú a gbogbo eléyìí bí la, pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́wọ́n so náà fi ń pè ní alimasish mo dẹ̀ dájú pé a mọ̀ gbọ́yé bẹ́ẹ̀ pé kì í ọwọ́ tí ọlọ́run ọba tó fi àṣẹ rẹ̀ sí òun ni. so èyí tí wọ́n pè ní almashu òun nìyẹn. tọ́ nínú ẹ̀kọ́ àtọ̀hárọ̀ ìmọ̀ra èyí tí a máa ń pè ní almashu òun ni kéèyàn mọ́ra òun ni ká pa ká fi omi ba ọwọ́ ọwọ́ tó ti tó ti wet ọwọ́ tó mi ti kàn ká wá fi omi bà á ọwọ́ tó mi ti ọwọ́ tó ti fi omi tá a ti fi omi bà ká wá fi pa nǹkan léyìí tá a fẹ́ jẹ́ kó jẹ́ vaslo a fẹ́ jẹ́ kó jẹ́ ìwẹ̀ a fẹ́ jẹ́ kó jẹ́ ìwẹ̀ kó jẹ́ fífọ̀ torí pé tá a bá ti ń fọ nǹkan jẹ̀mọ́ eléyìí ó máa ní í ṣe pẹ̀lú gbígbó a máa ní í ṣe pẹ̀lú gbígbó. sòrí tí wọ́n ń pè ní alimọ́sù léde ní àgbóyè ti islam òun nìyẹn ìmọ̀rọ̀rù lìyẹ́dì المبتلى بلا تسييل امرار اليد ká fi ká ọwọ́ wa ká gbé gbàdì kan kọjá kí a fọwọ́ pa nǹkan ọwọ́ wo ni alimobitella ọwọ́ tó ti wà wet tó ti lómi lára ká wá fi pa nǹkan kan bèlá àtẹ̀sí bá a ṣe ń pa yẹn nìyí n tá a fi omi tí ń bẹ látẹ̀wọ́wọ́ wa kò máa sàn kò máa sàn dálẹ̀ tó bá ti ń sàn àpamọ́ ó ti di pé à ń fọ̀ pé tábà fọ nǹkan nìyí ìmọ̀ bùkátà pomi púpọ̀ ṣùgbọ́n léyìí a ní pomi sọ́wọ́ a kàn jẹ́ kọ́wọ́ wa kó wẹ́ẹ̀tì ni a wá fi ọwọ́ ni a fi pa nǹkan tí wọ́n ní ká pa ìtí wọ́n ń pè bẹ́ẹ̀ nìyẹn ló bá gbọ́yé tọ́ kí wá ní alkùfẹ́ alkùfẹ́ ni ma yúlbẹ̀sù fi ríjìlì méjìlì rọ̀kíkì ìdánkù ní kúfù òun ni ìbọ̀sẹ̀ tí wọ́n ṣe látara awọ ìbọ̀sẹ̀ lè yìí sì máa ń nípọn ìbọ̀sẹ̀ yẹn lè yìí ó máa ń nípọn wọ́n ṣe látara wọ òun náà ń pè ní fúfú kò fi bẹ́ẹ̀ gbajúmọ̀ láàrin wa nílẹ̀ yorùbá kéèyàn máa wọrú nǹkan báwọn àfi tẹ́ bá rí ẹ́ẹ̀rí lẹ́sí àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí lẹ́ẹ̀kọ̀ọ̀kan wọ́n á wọ̀ tó dá sí pé ìgbà míì wọ́n lè wọ̀ kó dé ìdajì erunkún ìgbà míì kó wà lókè kókósẹ̀ kódà nígbà míì gan yóò fẹ́ lè dé àbígbà míì kó wálẹ̀ sí ojúgun. tọ́ba wò lénìí ìtọ́pọ̀lọpọ̀ ọmọ sábà wọn wọ̀ wọ́n ṣe léyìn olè látara bíi lẹ́dà ẹ̀ kí n bá ti ń pè bí rọ́bà àwọn tó ràn yẹn máa ń sábà máa ń wọ̀ ẹ́ sí àmọ́ tí wọ́n pè ní kúfù òun nìyẹn. ó ti ẹ̀já sí pé ìbọ̀sẹ̀ míì táwọn èèyàn tó máa sábà wọ̀ tó sì fẹ́ wọ́pọ̀ ju tá pè ní kúfù lọ òun ni aljawaribu tá pè ní jaworub òun ni socks socks in socks o kí ṣe kúfù tá a ru socks a rí wípé òun ni àtàrà cotton lòun ti wá ara cotton ara òwú nígbà míì òun náà lè jẹ látara rọ́bà àmọ́ kìí ṣe látara awọ ìyẹn ni tí ọ̀pọ̀lọpọ̀ tọ́pọ̀lọpọ̀ mọ́ sábà máa ń wọ̀ pàápàá jù lọ àwọn obìnrin wọ́n máa ń wọ̀ dáadáa láti lè fi pé ìmúra ẹ̀sìn wọn tọ́lọ́mọba allah subhanahu wa ta'ala tó làápọ̀ wọn lọ́rùn kí wọ́n múra balẹ̀ so wọ́n á fi sọ́ọ̀sì wọ́n á wọ̀ ọ́ láti lè fi pé àwọn ọkùnrin náà máa ń wọ sọ́ọ̀sì àmọ́ kò wọ́pọ̀ bíi tàwọn obìnrin bákẹ́lẹ́ <clears throat> nínú àwọn nǹkan tí wọ́n máa sábà máa ń pa òun ni alkhimar khimar khimaru aujilbab òun ni tí obìnrin tó wọ̀ láti orí tó fi borí bọrùn tó wálẹ̀ àmọ́ pa ó borí bọrùn ó wálẹ̀ nígbà míì ó lè jẹ́ khimaru tí yóò sọ̀kalẹ̀ ìdajì ara àbí ìgbà míì kó jẹ́ khimaru tó já sí pé ó ti ran ó ti dàbí jìlìbáàbù ó kanlẹ̀ gbẹ́gbẹ́gbẹ́. so nínú tá a máa ń pa òun náà nìyẹn àlàyé ọ̀rọ̀ yóò débi kọ̀ọ̀kan pẹ̀lú gu ọlọ́run nínú tí a tún máa pa òun náà ni alkọlọ́nsuwa alkọlọ́nsuwa bó ti ẹ̀já sí pé lórí ìbọ̀sẹ̀ ti sọ́ọ̀sì àti kọlọ́nsuwa òun ni fìlà pẹ́ẹ́kì àwọn lára àmúra ọkùnrin nìyẹn fìlà pẹ́ẹ́kì ìyapẹnu ń bẹ láàrin àwọn onímọ̀ bẹ́ẹ̀ náà ni khimaru náà ìyapẹnu ń bẹ àmì tó lékè ni pé a lè pa khimar bẹ́ẹ̀ la lè pa jawrob a lè pa socks lórí filapẹ́ẹ́kì eléyìí náà tó bá dájú pé yíyọ rẹ̀ yóò ṣòro fún ni ìyẹn lè pa nínú ẹ̀ òun náà ni àmàmà tá a máa ń pè ní láwà ní ẹ̀ẹ́dì tó máa ṣu láwà iṣẹ́ kékeré kọ́ so nígbà míì tó bá fẹ́ nira láti bọ́ nígbà tá a bá fẹ́ ṣe ìmọ̀ra ìyẹn a máa pa orí láwàní lára kan tí a máa pa nínú ẹ̀sìn òun nìyẹn lẹ́ẹ̀kan sí alukófáàní ìbọ̀sẹ̀ tó ń pè ní fúfú eléyìí ò nípìnlẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun ni jẹ́ rọ́ọ̀bù ìyẹn là ń pè ní socks a rí nínú àwọn sọ̀hábà tí wọ́n pa bẹ̀rẹ̀ rẹ̀ pé a rí ẹ̀rí látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa sallam a máa rí ẹ̀rí lọ́dọ̀ àwọn sọ̀hábà àlàyé bọ̀ lórí ẹ̀ ẹlẹ́kẹta òun náà ni alkhimaru khimaru ẹ̀rí wà lórí òun náà bẹ́ẹ̀ náà ni alkọlọ́nsuwa eléyìí ni ìgbìyànjú àwọn àfáà ló dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni àmàmà àmàmà ó di nǹkan márùn báwọn ni tí alimasiru tó ní ìdájọ́ masiru nínú ẹ̀sìn ó bá ti ẹ̀já sí pé ìyàpẹ̀ ẹnu kọ̀ọ̀kan ó ń bẹ láàrin àwọn ẹni mímọ̀ lórí ẹ̀. kí ló dé tí islam fi gbà wá láàyè láti máa pa ìbọ̀sẹ̀ alhikimatu fi. تشريع المسح على الخفين كن حكمة كن راشنال كن ريزي alákọ̀ọ́kọ́ nínú àwọn òpó ìpìlẹ̀ òpó ìpìlẹ̀ islam primary objective islam òun ni kí ni rọ́fù alharaj islamu ó fẹ́ gbé fún wa gbogbo tá a bá fẹ́ pè ní ìnira òní islam fẹ́ mú kúrò fún wa tí ó bá ti jẹ́ ìnira fún ni islam fẹ́ mú kúrò ìdàkejì rẹ̀ òun náà ni jelbo taysir ó fi ìrọ̀rùn rinlẹ̀ fún wa ìrọ̀rùn lórí gbogbo àlámàrí àlámàrí ayé ni àlámàrí ẹ̀sìn ni ọlọ́run ilé ayé kẹlẹ́ fún lọ́hùn nẹ́fṣẹ́ni ilẹ̀ òsì àhà ọlọ́run ọba ní òun ò lábọ ẹ̀dá kan lọ́rùn ní tó ju agbára ẹnìkan láti lè gbé láti lè ṣe ọlọ́run lóhun ò lábọ lọ́rùn torí ẹ̀ ìtọ́lọ́run lábọ̀ wá lọ́rùn ìtagbára wa tó gbé tó ká òun náà ni torí ẹ̀ ọlọ́run ò mú ìlé koko wá sínú ẹ̀sìn wa kò sí ìlé koko ń bẹ̀ bó ṣe wulẹ̀ kó mọ̀ àwa náà wá ní máa wá fi ọwọ́ ara wa fa ilé kókó ìnira àní fọwọ́ ara wa fà àwọn ẹ̀rọ mọ̀tán ní tá à ń gbà ọlọ́ni yòrídù lọ́hù bíkún àlìyúsọ̀rọ̀ wàlá yòrídù bíkún àlìyúsọ̀rọ̀ wọn náà ní lórí àwẹ̀ tẹ́ ń gbà gan òun ọlọ́run èrò òun ọlọ́run lórí ẹ̀ tó wọn ọlọ́run bá fẹ́ fún yín tó fi ní ẹgbà àwẹ oṣù kan yusrọ ìrọ̀rùn ni ọlọ́run ò gbálérò láti nìyí lára kò gbálérò láti fara nìyí ìnira kọrin ààwẹ̀ gbígbà ló bá dé kìí ṣe ààwẹ̀ nìkan gbogbo ìjọsìn pátá ní next islam irun ni ààwẹ̀ ni zaka ni tó wò rẹ ò báyìí tí ìwọ zaka zaka iṣẹ́ ọ̀rọ̀ yẹn lórí ẹ̀kọ́ yọ a kì ń yáwó yọ zàká àyẹ̀sí jẹ gbèsè yọ zàká tá a bá ní bùkátà tó lè kó nǹkan tó wà nílẹ̀ tán àní tó nípa abẹ́yọ zàká nìyí ká mọ́ gbọ́ bùkátà lórí tó yẹ ká gbọ́ bùkátà lórí ẹ̀ ẹ̀rí pé ọlọ́run fi gbé nira kúrò fún wa náà ni nígbà tá a bá ní láti ṣẹ́kù tó ṣe déédéé tó ń pè ní nìṣọ́ọ̀bù òun là á mọ́ yọ zàká nínú rẹ̀ bẹ́ẹ̀ náà ni hajj lóyìn bá ní kápá kó ní ọrọ̀ àti tí hajj lílọ hajj ṣíṣe tó bùkátà láti ṣe ọlọ́run àbò ṣe ní kò ṣe lọ́rọ̀ èèyàn fún ni pé dandan gbọ́dọ̀ lọ nísìn rárá nígbàtá bá ti ní kápá ta ní tí ó bùkátà láti lọ ló tó dọ̀rọ̀ èèyàn jẹ̀má mùsùlùmí so ọlọ́run ọba ò la kankan bọ̀ wá lọ́nà tó ju agbára wa lọ fúnra tó fi mọ́ lórí àwọn ọmọ wa tá a máa náwó lé wọn lórí ètò ẹ̀kọ́ jíjẹ mímu tí wọ́n á wọ̀ àbáwọn ìyàwó ní tí wọ́n á jẹ tí wọ́n á mu tí wọ́n á gbogbo ìta tọ́lọ̀ lábọ̀ wá lọ́rùn pé cash wa responsible lé lórí fún wọn ẹ mọ̀ gbọ́ bilimaroof bilimaroof bilimaroof bilimaroof léyìí tó ṣe déédéé ni níwọ̀ntúnwọ̀nsí tí ó ṣe déédéé kìí ṣe ní tó ju agbára wa lọ ọlọ́nilẹ̀ yóò fi kòtò sáàtì ní sáàtì ọlọ́ni ẹni tá a fún lọ́rọ̀ tó pọ̀ ọlọ́ni kó ná nínú tó wọn náà bá fún tó pọ̀ wọ́n mọ̀ tó dìrọ̀ àlẹ́ yìí rìskúhù ọlọ́lẹ́ni tó wáyé pé tọ̀ díẹ̀ lòun ọlọ́wọ́n bá fún òun òfún púpọ̀ fàlẹ̀ yóò fi kù mí máa àtà òlọ́ ọlọ́run ní kẹ́ni yẹn nìyí kó ná nínú tó wọn ọlọ́run bá fún un bó ṣe kéré mọ yẹn. láìkẹ́lẹ́fù lọ́ọ̀fù nẹ́fṣẹ̀n ilẹ̀ òsì àhà ọlọ́run lóun ò lábọ̀ ẹ̀dá kankan lọ́rùn ní agbára ẹnìkan kan ní wọn láti lè gbé lọ abẹ́ni kàbáwọn so ló dájú pé islam ó wá lè rọ́fù ilẹ̀ haraj láti wá gbé ìnira kúrò wọ̀dáfù ilmu ṣakọ̀ láti wá dáàbòbò wá kúrò níbi ìnira so kò sí ìnira nínú islam látara di eléyìí lọ́nàbà allah subhanahu wa ta'ala ló fi ṣe ìpa ìbọ̀sẹ̀ ní rọrùn fún wa àti yọ yóò nira àti bọ́ yóò nira mọ yọ mọ bọ. eight mọ yọ mọ bọ mọ bọ mọ yọ táàsì kírun wákàtí márààrún táàsì lè mọ kírun láì má ní àlùwàlá táàsì lè bùkátà nígbà míì káṣá àlùwàlá ju iye àwọn ìrún tá a fẹ́ kí lọ so ọ̀kan nìyẹn so ọlọ́run bá ṣe eléyìí kó lè bá lè máa jẹ́ takhfif sheikh salih isaimin rahimahullahu ta'ala wọ́n ní alhikmatu min almasi alalkufaini hiya anna hadha almasi yaqumu maqama ghasl rijl wọ́n ní hikma òye tí ń bẹ́ńbẹ́ òun náà ni wípé ọlọ́run bá fẹ́ kí pípa tá bá pa ìbọ̀sẹ̀ kó rọ́pò fífọ̀ wàzáàlì kẹlẹ̀ ànàlùbáàtì bá alàlì ìsàn torí pé n tó jẹ́ ọ̀ràn yàn lórí ọmọ nìyẹn fẹ̀lẹ̀ òtó nígbà tó bá fẹ́ ṣe àlùwàlá àyètọ́ ṣe rọ àrùbáta àbọ̀ kẹ́niyẹn kó rí pé ẹ̀ka ààyè mẹ́rin lára rẹ̀ ó mọ́ alákọ̀ọ́kọ́ alùbájìbù òun náà ni ìdájúkọ rẹ̀ táàmù pé ní ojú imú ẹnu náà ń pè ní alùbájìhàn ẹlẹ́ẹ̀kejì wọ̀lìyàdẹ́yìn ọwọ́ wa méjèèjì ìyẹn ni ẹ̀ka ara ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta wọ́rọ́s òun ni orí ẹlẹ́ẹ̀kẹrin wọ́rìjìlẹ́yìn òun náà ni ẹsẹ̀ méjèèjì fàmì rahmatulahi ta'ala bi ibadihi nínú àánú ọlọ́run àti ike ọlọ́run tọ́lọ́run tó ṣe fún àwọn ẹrúsìn rẹ̀. Annàlì ìsáàna ìdàkẹ́ ẹ̀nà lábẹ́sàn jàwárí bá ọkọ̀ fẹ́ilé. Wọ́n ní èèyàn tó fẹ́ ṣàlùwàlá tó bá wọ sọ́ọ̀sì, àbó wọ ìbọ̀sẹ̀, ó wọ kúfù, àbó wọ sọ́ọ̀sì. Fa ìnàhú kẹ́lì fún àyẹ̀nzáàhúmá súnmọ́ yẹ́kìsílò kọ́dàmì irú ẹniyẹn nìyí wọn ò lábọ̀ lọ́rùn láti bọ́ ìbọ̀sẹ̀ méjèèjì tó wọ̀ yẹn nìyí kó wá ṣe wá fọ ẹsẹ̀ rẹ̀ méjèèjì lima fi dáàlì kẹ́mínà lè mọ̀ṣá kọ́ fìnnúzìí wọlé ìdíkàlì torí pé ìnira máa bẹ níbi bíbọ wíwọ bíbọ wíwọ ìnira mọ́ bẹ́ńbẹ́. lẹ́yìn náà ṣe sọ́ọ̀lì tí ní rọ̀hìmọ̀ ọlọ́hùn tààlà wọ́n ni wọ́sẹ̀tẹ̀kúnù ríjìl aidan rọ́tbatan bilma wọ́n ní bákan náà nígbà míì ẹsẹ̀ a máa bẹ lẹ́ni tí ó mọ tutù nígbà míì tí ó mọ tutù látara omi fàyàtàrọ̀ aljawrabu alkhuf àwájá sí pé nígbà tá a bọ́ tá a fọ ẹsẹ̀ wa tá a tún wọ̀ àtúntò kàtà láti bọ́ láti fọ ẹsẹ̀ àtúnwọ̀ padà àwájá sí pé in tá a máa rí pé sọ́ọ̀sì wa àbí ìbọ̀sẹ̀ wa in tí ó máa rí òun náà ni pé yóò tutù fayazadu lẹ́dí ìhádìí àrùn tó bá àwa sọ́ọ̀sì máa soak àwọn náà sì mọ̀ tó bá ti rí báyẹn nìyí sọ́ọ̀sì yẹn mọ́sábà mọ́rùn ni ó mú tẹ́lẹ̀ míì tí kìí fi wọ sọ́ọ̀sì ẹ̀mí sábà wọ torí pé mọ́sábà mọ́rùn wọ́n ní fàmì rahmatulahi subhanahu wa ta'ala an ṣára àlè ìbádìí ayyamsahu alálẹ́kùnfẹ́ nínú àánú ọlọ́wọ́n ọba lórí ẹrúsìn rẹ̀ òun náà ni pé ọlọ́run ọba ó ṣe é lófin fún wa ó ṣe é nílànà fún wa ìpa ìbọ́sẹ̀ ọ̀jọ̀ ọ̀rọ̀ báyìí àbí sọ́ọ̀sì wa méjèèjì bádẹ́lẹ́n àni rọ́ṣlì àròjìlẹ̀ yìí dípò wípé ọlọ́run ní ká fọ méjèèjì àmọ́ ìlẹ́ pọ́n díwọ́n lọ́lẹ́ kọ́ máa lọ ẹ̀yà tí ká mọ̀ ẹ̀mọ́ lọ àwọn mẹ́rẹ̀ẹ́rin yẹn ìta so ilé ìní ọ̀rọ̀ tí ṣe sọ ìfẹ́ mi rọ̀hìmọ̀ ọlọ́run tààlà tí wọ́n sọ torí ẹ̀ láti rí pé a máa rí àánú ọlọ́run lórí ẹ̀dá lórí ẹrúsìn rẹ̀ lórí ìbọ̀sẹ̀ jama àwọn máa ń wọ dáadáa eléyìí ó yé wa nínú tá a padà máa kọ́ òun náà ni àǹfààní àbí nínú àwọn ọmọjẹ̀mú tó dé òní wípé tó dé ìbọ̀sẹ̀ ọjọ́ kan ń bẹ ọjọ́ kan alẹ́ kan twenty four hours òun ló nílé ló fi lè wọ́ ah, three days three nights òun láàrin ìrìnàjò ló fi lè wọ́. so twenty four hours tá fi lè wọ́ yẹn nìyí àní bọ́ ìbọ̀sẹ̀ wa ó máa ń jẹ́ rọrùn fún yẹn gan kódà nígbà míì ì máa ń rọ àwọn ọkùnrin lọ́rùn láti tètè bá jẹ̀mọ́ tá a méjì bá bẹ̀rẹ̀ àlùwàlà mọ́mọ́ ti gbé irun dúró níbi tí ẹni tí òun ò wọ ìbọ̀sẹ̀ tóun ti múra àti máa fẹsẹ̀ méjèèjì ẹ̀rẹ́ tó bọ̀ bọ́sẹ̀ tó bá ti wipe by òun lọ jẹ́ ìsá ti ẹ̀ nìyẹn so ó fún wa short cut láti fi wọlé eléyìí lára anú lára anú ọlọ́wọ̀n balẹ̀wà lórí ọ̀nà nìyí torí ẹ̀ ìgbà míì a tún mọ jẹ́ ìdáàbòbò wa kúrò níbi nǹkan tó lè kó nira bá wa àpẹẹrẹ ọ̀hún náà ni òtútù tó tútù bá pọ̀ nígbà míì ẹ lè ní àti lè fẹsẹ̀ tẹ́lẹ̀ àbí kó expose ẹsẹ̀ ẹ̀ tó fi tún ó máa ń le á wá fà kẹ́niyẹn nìyí kó wọ ìbọ̀sẹ̀ tó bá ti lè jí ìbọ̀sẹ̀ ni títí throughout torí òtútù. a sì gbọ́dọ̀ mọ́ kínu wákàtí márùn-ún a sì gbọ́dọ̀ mọ́ kínu àfi pẹ̀lú ìmọ́ra pẹ̀lú ìmọ́ra láti kírun torí ẹ̀ ẹni tó wọ ìbọ̀sẹ̀ ó láǹfààní láti kírun láì bọ́ ìbọ̀sẹ̀ láì mọ́ fomi kan ẹsẹ̀ táàtì àrà sọ pé bóyá òtútù ó mú lẹ́sẹ̀. so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórí àǹfààní tó ń bẹ lórí nǹkan tí a ń pè ní alimasihu alalifofeyi. Naam. àwọn àhàdíìsì àwọn ọ̀rọ̀ nẹ́bíwá muhammad sallallahu alayhi wa sallam tó wá lórí ìbọ̀sẹ̀ ó pọ̀ ní àhàdíìsì tó wá lórí ẹ̀ òun làwọn ulama àwọn àfa lè fòkòháhìn wà muhaddifin nínú àwọn tí wọ́n jẹ́ àwọn fòkòhá àwọn àfó oní fíkìw àti àwọn àfó onímọ̀ hadith àwọn àfó onímọ̀ shari'a wọ́n ní kíkò wọ́n ní àwọn hadith tó wá lórí ìbọ̀sẹ̀ àwọn míì wọ́n ló tó hadith lásán àwọn míì wọ́n ló jù bẹ́ẹ̀ lọ torí ẹ̀ hadith tó wá lórí ìbọ̀sẹ̀ ó ti bàlágà tí a ń pè ní àtàwátòrò ó tó stage hadith ń tó bá ní hadith tàwátúrò òun ni hadith tó dá sí pé iye òǹkà àwọn tó gba àdìsí náà iye òǹkà àwọn tí wọ́n rí ìṣẹ̀lẹ̀ náà ó kọjá ní tíyan lè sọ pé ìrọ̀ bẹ́ńbẹ́ ẹ bẹ́ẹ̀ nìkan bá rí nǹkan ó ṣeé tó bá ń sọ fún wa kọ́kàn wa lé lórí bẹ́ẹ̀ méjì bá rí ó ṣeé ṣe kọ́kàn mọ́ balẹ̀ lé nígbà míì àbíyàn márùn-ún sí mẹ́wàá kódà nígbà míì sí ogún ọkàn wa lè fẹ́ mọ́ wà ṣékì bákan àmọ́ ń gbà tá a bá ti rìnrìn tó ń lọ bí eighty bọ́kàn ẹni ò bá fi lè balẹ̀ adágbé ẹni gangan gangan òun ni ò lálàáfíà nù òun ni ò gbádùn so ẹgbà wá àdí àmọ́ wáyé bá ṣe mú àwọn àpẹẹrẹ yìí wá a ní àdéṣù algharib àdéṣù al'ahad àdéṣù mutawatir mutawatiru ọ̀nà gba mutawatiru òun náà ni ọ̀nà bí ẹgbàwá alkùrhánì ṣe dọ́dọ̀ wa alkùrhánì wa nítorí ìkọtí tawátùrù tawátùrù ni pé níbo ló dé láyé tó ti ní rí kùránì kẹmà ni ẹ fún mi láti fi kan tó sọ pé alukùránì o anábì ló mú wá ẹgbẹ́ ni nǹkan sí ẹni pé ìlú wo ló dé inú wo ló dé so bó ṣe bó ṣe dé pé gbogbo àwa mùsùlùmí lójú wa tó ẹ̀hẹ́ lárí láti gbàgbọ́ bẹ́ẹ̀ náà lọ́dọ̀ àwọn sọ̀hábà náà nìyí gbogbo àwọn sọ̀hábà náà mọ́ pé ń kóra nìyí kì í pé àwọn sàábé kan àwọn kan mọ alukur'an àwọn kan ní àwọn kan láwọn ọmọ tó ń jẹ́ bẹ́ẹ̀ àwọn kan láwọn ò gbọ́ rí àwọn kan láwọn ò rí rí kò sí kò sí náà sàábé bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà ni hadith sáà sọ yìí kò fẹ́ lè sẹ́ni tí ó sọ pé òun ò rí hadithu kúndá mi ìrí kánà bí ìṣe kìíní àbí mi ìṣe gbọ́ mi ìrí kò sí. so àwọn ọgọ́rọ̀ àwọn sọ̀hábà òun ni wọ́n gba ìgbà wa hadithi tawaturu ni wọ́n gbà wá èyí tí ó gbà wá òun náà fojú rí òun náà mọ̀ ń pẹ́. àwọn ìgbà wa kan bẹ tó wá látọ̀ ọ̀dọ̀ abdullahi abbas àti anas bin malik àti abu orero àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn sọ̀hábà mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn tí wọ́n á máa tako ipa ìbọ̀sẹ̀ wọ́n á máa fi àwọn ọ̀rọ̀ kan tì sọ́dọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n á máa fi tì sọ́dọ̀ wọn àwọn mímọ́ gẹ́gẹ́ bí ibn albar rahimahullahu ta'ala nínú alifiskar gẹ́gẹ́ bí alikurtubi nínú tafsiri rẹ̀ gẹ́gẹ́ bí ibn kathir nínú tafsiri tiẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ulama wọ́n fi rinlẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó máa fi ń tì sọ́dọ̀ sàádé kan wípé kò gba kíyàn pa ìbọ̀sẹ̀ tí ò bá jẹ́ irọ́ tí ò bá jẹ́ irọ́ yóò mọ túmọ̀ sí wípé òun òun sì prefer kóun fọ ju kóun pa lọ yóò mọ jẹ́ àfùdọ̀líyà ni ṣàgbọ́miyé tí ò bá jẹ́ kí wọ́n parọ́ mọ́ torí sàkó sísàbẹ̀ kan tó takò ó ọ̀tọ̀ ni kíyàn sọ pé mo prefer eléyìí jẹ eléyìí lọ méjèèjì náà ló wà àmọ́ kíyàn sọ pé eléyìí wà kò sélé ìyẹn ṣe preference wọ́n yẹ kó yín preference ká gbọ́ ńlá fún kan méjèèjì ló méjèèjì ló ní ọlá méjèèjì la méjèèjì náà ló wà àmọ́ kan la prefer àmọ́ ká wá ní ìkan orin lẹ̀ ìkan orin lẹ̀ ìgbọ́lá fún òsì níbi eléyìí ní tó bá nílẹ̀ ní tó bá ti rinlẹ̀ òun ni nǹkan tí a ṣe ní tí ò rinlẹ̀ à ní ṣe sotori ẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ dùgbà nù láàlẹ́ yìí wọ́n fi tí a pè ní alimẹ́sìmù nu fẹ́yìn wọ́n fi rinlẹ̀ قد وردت في ذلك حديث كثيرة متواترة عن جمع من الصحابة في مسحه صلى الله عليه وسلم في الحذر والسفر wà á múrú bí dálì àwọn ẹgbà wá nílẹ̀ tó wá ní mútàwá tírù lọ́dọ̀ àwọn ọgọ́rùn ní àwọn sọ̀hábà yìí pé anábì sallallahu alayhi wa sallam a máa pa ìbọ̀sẹ̀ rẹ̀ yálà ó ń bẹ ńlé àbó ń bẹ lórí ìrìnàjò anábì sì pàṣẹ rẹ̀ ó pàṣẹ káwa náà máa ṣe bẹ́ẹ̀ wọ̀tẹ̀ọ̀sí sí ìfihì ó gbà wá ní ó yànda rẹ̀ fáwa náà ó gbà wá náà láàyè láti lè ṣerú ẹ̀ قال الحسن الحسن البصري لنا وتابه أن حدثني سبعون من أصحاب رسول الله صلى الله عليه وسلم الحسن البصري لنا وتولي وصحاباني أني انتي ودي ni àádọ́rin seventy companions anabi sallallahu alayhi wa sallam òun ló ń fún òun ládìsìn náà ń sọ fún òun wípé anabi sallallahu alayhi wa sallam ó pa orí ìbọ̀sẹ̀ rẹ̀ ó pa orí kúfù rẹ̀ alimam ahmad bin hanbali rahimahullahu ta'ala wọ́n ni leisa fi nafsi minal masihi shin wọ́n ní lọ́dọ̀ títà àwọn lórí ẹ̀mí àwọn lórí ẹ̀mí àwọn kò sí nǹkan kan tó ègéǹsì pípa ìbọ̀sẹ̀ àwọn ò ní nǹkan ègéǹsì lórí ẹ̀mí àwọn bó ṣe wulẹ̀ kú mọ́ فيه àrùbàrúnlẹ̀ hadithan عن النبي صلى الله عليه وسلم torí pé àwọn kan tí ò dín ní ogójì hadithi ní tí ò dín ní ogójì forty hadith lórí ipa ìbọ̀sẹ̀ jẹ̀mọ́ àwọn kan mí bẹ́tà ṣe inú ẹ̀sìn tó dájú pé hadith tó wá lórí ẹ̀ kò méjì lọ àbí mẹ́ta àbẹ́yẹ ọ̀kan gan torí pé àdìsí pọ̀ kọ́ ni ní máa ń fi nǹkan rinlẹ̀ kò bá àjáde sí ẹyọ kan ló wá tó ẹ pé ẹyọ kan ló wá ẹyọ kan ó ti di kí ni ṣùjà ìdàjẹ́ alẹ́ hadith àṣàhí fàkọ̀rẹ́ yẹ kún ṣùjà àdìsí ó ti di kí ni ó ti di ṣùjà nìtì tó bá lálàáfíà o fàwọ̀ eh, hujjatun ó ti di kí ni ó ti di ẹ̀rí evidence ẹ̀mọ ní aṣáàdìsì kan náà ni àdìsì kan ìwọ nìkan ló wá gbà àdìsì ń wá àgbà ó yẹ kẹ́ ẹ pọ̀ wá àwọn ọmọ tesla náà rò rí yẹn níbi ọ̀nà ìgbà ìmọ̀ wọn àwọn ọmọ wò pé àdìsì gbọ́dọ̀ pọ̀ káwọn tó lè gbára lé tó ẹ pàdìsì kan péré ni mọ̀tẹ́sílẹ̀ òun ìgbára lè àwọn àfáà onísùn náà wá ní nǹkan kọlù yìí ni tí ò bá kọlù yìí anabi sallallahu alayhi wa sallam kóra muaz bol jabal èèyàn kan ní muaz bol jabal anabi ìran lọ sí ìlú yemen anabi ní ìnáka tíáàtì qawman alal kìtà bó ṣe ń lọ yìí sí ìlú yemen lọ ṣe wá sí ń bẹ lọ pè wọn sínú ẹsìn wàá rí jews wàá rí christians níbẹ̀ fún wọn sínú islam ok àwọn tí muaz bá wá pè lọ́nà tó wá ah ìwọ nìkan ló rán wá ah, àgbà tó ń sọ gbọ́ ṣé mùsùlùmí lẹ́ni yóò jẹ́ ẹni àbí kẹfẹ́rí kẹfẹ́rí nì so tó tọ̀ sí pé population kan náà fi ń gbà dí sí ìyẹn ní òye lára àwọn dẹ̀dẹ̀wúrẹ́ ọ̀dọ́ tí wọn náà tí wọn náà àyàjẹ sàábì kan ló wá gbà dí sí wa sàábì kan lè gbà dí sí wa kádìsì yẹn lálàáfíà kádìsì bá ti lálàáfíà ó ti di kí ni fọwọ́ ṣùjẹ́tùn ó ti di evidence ó ti dẹ̀rí ní tó kù wa nìyí pé ṣó lálàáfíà àbí kò lálàáfíà tó bá ti wà sọ̀hí àbí sọ̀hí lè rẹ́rí àwọn sọ̀hí lè záàtì àbúwà hassan hassan lè rẹ́rí àwọn hassan lè záàtì ó ti dẹ̀rí ó ti dẹ́vidẹ́nsì àmọ́ káwá ní ẹ̀ sísà àbí kan ló wà gbà wà ní ẹwà àdísì ní àmọ́lẹ̀ àmọ́lù ẹ bá ń parí ẹ̀ beniyat àdísì yẹn nìyí sàábì kan ló gbà àmọ́ tẹ bá wò dáadáa á rí i pé ó gbajúmọ̀ ju <clears throat> ó gbajúmọ̀ dáadáa iná malẹ̀ àmàlẹ̀ bẹ̀rẹ̀ ìyá wa iná malẹ̀ kó lè mọ̀rí ìmọ̀láwà fàmọ̀kánà mọ̀kánà ti ìjìrá tó ìlọ́lọ́ wa rasúlẹ̀ fa ìjìrá tó ìlọ́lọ́ wa rasúlẹ̀ ọmọkánà ti ìjìrá tó lè dúnìyà yòsífù wa àmúrà àti yankí ìjìrá tó ìlàmọ́ hajara ilé so eléyìí ó jẹ́ nínú àwọn ọ̀rọ̀ tí àwọn onímọ̀ tí wọ́n ṣe ní àlàyé fún wa lẹ́kùnrẹ́rẹ́. ibn al-mundir nínú àwọn àgbàfà àwọn tí ẹ̀fin nílẹ̀ wọ́n ní ìjìmáwù ń bẹ ìjìmáwù ni wípé ẹnu gbogbo umma gbogbo àwọn sọ̀hábà àwọn tó wá lẹ́yìn wọn àwọn tó tún wá lẹ́yìn wọn ẹnu gbogbo àwọn mùsùlùmí ó kò lórí kíni lórí pípa ìbọ̀sẹ̀ ẹnu wọn kò wípé ìlànà yẹn ìsìláàmù ló mú wá ìlànà yẹn ìsìláàmù yàn dẹ́ fún wa ìlànà yẹn ìlànà ìsìláàmù ni. ibn al-mundiri nínú tíra rẹ̀ al-ijma àwọn ọmọ rọ́tìbù ijma ọmọ wa ibn hazmi nínú tíra tiẹ̀ náà al-ijma òun náà mú wa tabalọ́wọ́ inú sẹ́rù sọ́hìn muslim àti al-majmu sẹ́rù muhammad títí námàwí rahimahullahu ta'ala ó mú ìjìmọ̀ òun yẹn wá ìjìmọ̀ wọn náà pè ní consensus of the scholars consensus kò sí ní mímọ̀ kan tó yapa sí. pọ́pọ̀lọpọ̀ àwọn àfáàṣe mú wọ́n fi ìjìmọ̀ òun wọ́n fi rinlẹ̀ lórí tí a pè ní almasmala lukufain wọ́n fi ìjìmọ̀ òun lórí ẹ̀ nìyẹn torí ẹ̀ واتفق أهل السنة والجماعة عليه ẹnu gbogbo àwọn alùsùnà kò lè lórí kò sí alùsùnà kan tí ó sọ pé ká pa ẹsẹ̀ kò sí nínú ẹ̀sìn islam kò sí alùsùnà náà. kò sí alùsùnà náà tó sọ pé ká pa ẹsẹ̀ kò sí nínú islam kò sí gbogbo àwọn alùsùnà fẹ́ nílẹ̀. jama musulumi torí ẹ tó dé pé nǹkan tí kùránì fi ni ẹlẹ́ẹ̀kejì àtúnwárí àwọn ahadith ahadith mutawatirọ̀ àwọn ahadith náà tún wá fi rinlẹ̀ lọ́kàn òjò kan àwọn míì ka 90 90 hadith lórí ẹ tó wá sọ́dọ̀ àwọn sọ̀hábà rẹ̀ yìí tó ṣe ẹgbẹ́ mi yé n tó fà á nìyẹn tí àwọn àfáà súnà àwọn àfáà lè súnà wọ̀ jàmá tí wọ́n fi fi ọ̀rọ̀ ọ̀rọ̀ yìí alámọ̀rí yìí ìpa ìbọ̀sẹ̀ tí wọ́n fi fi sí nínú àwọn ọ̀rọ̀ káàkiri mọ́ alùsùnà tá a máa ń pè ní usúlù alùsùnà ti wọ̀ljàmá léyìí tẹ̀sí tá a ti ṣàlàyé lọ́pọ̀lọpọ̀ kí ni tí ẹ̀sìn máa mọ̀ pé ẹni alùsùnà ni ṣe ìjáàbù ni ìjáàbù kọ́ ní kọ́ọ̀bù ni òun kọ́ irun gbọ́ngọ́ òun náà kọ́ ṣòkòtò ń kọ́ òun kọ́ àwọn eléyìí àwọn ojúṣe tó pọn dandan láwọn ìdájọ́ tó dè wọ́n òun làwọn eléyìí àmọ́ òun èjì tá a fi mọ́mọ́ pé ẹnì yìí àálùsùn náà ẹnì yìí kì í ṣe àálùsùn náà ṣúklẹ̀ obìnrin ti ń bojú ó ti dá àlùsùn náà rárá àìmẹ́ni tó ń bojú tó yẹ pé àlùsùn gbé ni kò sùn kankan so ìyàn bojú kò sùn àlùsùn náà èyàn ò bojú kò sọ pé kì í ṣe àlùsùn náà ètí ẹ̀mí jẹ́ àlùsùn náà òṣùlùn wọ́mẹ́nìhẹ̀j ó ní àwọn principles àwọn fundamentals tàbí mọ́mọ́ pẹ̀lú jẹ́ àlùsùn náà nínú ẹ̀ òun làwọn àfáàfin fi eléyìí náà kún un wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti ń rí i wípé kéèyàn pa ìbọ̀sẹ̀ kò sí nínú islam irú ẹni yẹn kì í ṣe alùsùnà torí pé kò sí àfa alùsùnà kan tó tako eléyìí ṣókìlẹ̀ ẹni bá ti rí pé kéèyàn máa pa yẹn o lọ́dọ̀ tó ń wo kì í ṣe ìlànà anáduwa muhammad sallallahu alayhi wa sallam ẹni yẹn kì í ṣe alùsùnà alùsùnà rí wípé ká pa ìbọ̀sẹ̀ nínú ìpínlẹ̀ alùsùnà nínú ìlànà anábíwá muhammad sallallahu alayhi wa sallam òun ni. àwọn ọ̀rọ̀ fíkìw nígbà míì ọ̀rọ̀ fíkìw ọ̀rọ̀ fùrù wọnú usul sáàgbọ́ wáyé àmọ́ wọnú ìpínlẹ̀ ẹtútún ni o àwọn ọ̀rọ̀ ẹtútún àmọ́ wọnú ìpínlẹ̀ nígbà tí àwọn sunna bá ti rí wípé àwọn ń bí díà wọ́n mú ọ̀rọ̀ ẹ tútù kan gẹ́gẹ́ bí ìlànà títí wọn gẹ́gẹ́ bí ìlànà títí wọn tó má ti wá rí bẹ́ẹ̀ àwọn wà á mú tí wọ́n rí gẹ́gẹ́ bí ìlànà títí wọn yẹn nìyí ìdákéjì ẹ̀ òun làwọn alòsùn yóò kà fún ìlànà alòsùn tó ní àwọn mọ̀sáyìlú báwọn nínú ẹ̀ òun náà ni arọ́jìmù arọ́jìmù kí àwọn ìjọba obìnrin tó lọ́kọ ńlé àbí ọkùnrin tó níyàwó ńlé tán bá ṣe àgbèrè tán ṣe sìnà ìdájọ́ nínú ìsìláàmù òun náà ní kí ni arọ́jìmù àwọn ìjọba wọn ó jù wọn lókò pa àwọn alùbídíà àwọn ní rárá kò sí kò sí ìdájọ́ yẹn ló fi wá di nínú òṣùlù àlùsùnà wípé rárá nínú ìpìlẹ̀ tí yẹn fi ń jẹ́ àlùsùnà òun ni kó gbà bẹ́ẹ̀ tó bá ti gbà bẹ́ẹ̀ ó ń bíbí àníyàn sọdí máa ń sọ wípé òun ò rí pé kí wọ́n ṣe rọ́júmù stoning to death kò sí net islam irú ẹni yẹn kì í ṣe àlùsùnà wọn kì í náà torí pé nínú ìpìlẹ̀ ìpìlẹ̀ àwọn àlùsùnà ni bẹ́ẹ̀ náà ni albasmala alìsàrárù bíi في الصلاة، sọlá kéèyàn ṣe ìsìnlá sínú nígbà tó bá fẹ́ kínu. ẹni bá ti mú pé gbogbo ọgbà tó wọ́n bá ti mọ kínu òun mọ̀ sí bísímìlá síta ẹni bá sì ń ṣe sínú lọ́dọ̀ tòun ẹni yẹn ṣe ń tánà bí ò ṣe irú ẹni yẹn nìyí àmì kí nìyẹn lára ẹ̀ àmì ìjó ń bí díà nìyẹn torí pé àwọn alùsùnà wọ́n padà ka ìṣe bísímì láì sínú ká ṣe sínú ó padà dé nínú àwọn òṣùlù alùsùnà nínú àwọn foundations of sunna bó láti sọ pé agbọ́dọ̀ bọ̀ sí sókè pé láti sókè òtítọ́ ní bídíà rárá ẹni tó ń ṣe sókè gbogbo gbàgbọ́ ló ṣe bídíà so alìsirárò bíi basmala fèsìfàlà ká ṣe bísímìlá ká ṣe é sínú nínú ìpínlẹ̀ alùsùnà wàlìjàmáà ni ẹni tó bá wí jáde lẹ́ẹ̀kọ̀ọ̀kan kò túmọ̀ sí pé ẹni yẹn kì í ṣe alùsùnà àmẹ́ni tó ń bá ń wò ó pé náà kéèyàn máa wí sínú kò sínú ẹ̀sìn fánábí ò ànábí ò wí ànábí ò ṣe bẹ́ẹ̀ a gbọ́dọ̀ wí jákè ni ẹni ní o ti gbé ní bídíà. so nínú àwọn ọ̀rọ̀ ẹtúntún bẹ́ẹ̀ ọ̀rọ̀ fíkìw tó wọnú òṣùlù àlùsùn náà méjì nìyẹn rọ́jímù ẹlẹ́ẹ̀kejì àìsèrárò bilbasmala ẹlẹ́ẹ̀kẹta òun náà alimasifu alálẹ́kọ̀ọ́fẹ́yì pípa ìbọ̀sẹ̀ pípa ìbọ̀sẹ̀. Àlèmáàmà Sùfìyànù Àtàórí, Sùfìyànù Àtàórí nínú àwọn àgbà àfà onímọ̀ ni. Ó kú ní 161 Ìjìríyà òun ló kúrò láyé, 161 Ìjìríyà òun ló fayé lẹ̀, Rahimah Allah Ta'ala. Ó ní Yá Ṣùháìb, Bùnhárb, lẹ́yìn sọ́rùkẹ́ ما كتبت لك حتى ترى المسيح أو المس على الخفين دون خلعهما أعدل عندك من غسل قدميك ẹni tó ń bá rú yẹn nìyí náà kò ní ṣùwá ẹ̀gbọ́n harb òun wá kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ rẹ̀ ni òun wá kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ mímọ̀ wá nígbà o gbogbo tó kọ́ yìí ó lè ṣe é láǹfààní o hàtẹ́tẹ́rọ̀ ọ̀ǹtí tó bá tó gbà tó bìlí wípé pípa ìbọ̀sẹ̀ ká pa ìbọ̀sẹ̀ ìmọ̀mọ̀ bọ́ ìbọ̀sẹ̀ ká pa á òun ló tọ́jú òun ló lọ́lá jù ju kó fọ ẹsẹ̀ méjèèjì lọ. kẹlẹ́mọ̀ bíi tọ́rọ̀ yẹn tó ń lédè nígbà náà kì í ṣe ọ̀rọ̀ kékeré bá a ṣe mọ́ wò nísìnyí torí pé àwọn oníbídíà àwọn rọ́fídọ̀ wọ́n mú gẹ́gẹ́ bí ìlànà títí wọn àwọn ọmọ gẹ́gẹ́ bí ìlànà ni ìkọ́nà àwọn ìlànà wọ́n pè ní sáàlì àtústàrí sáàlì àtústàrí okùn ní 283 283 ìjìríyà ló fayé lẹ̀ rahimahullahu ta'ala wọ́n bèèrè lọ́wọ́ rẹ̀ pé mọ̀tí ayá ìlàmù rọ́jùn annahu alasunna waljama nígbà wo lọ́mọ ènìyàn máa rí pé òun alùsúnà waljama lòun paul ìdá àràfà mi náà sì he aṣòfin fọ́ọ̀lì tó bá rí pé àwọn ìṣe mẹ́wàá kan ń bẹ lára òun àbí òun nígbàgbọ́ pẹ̀lú àwọn ìṣe mẹ́wàá kan nínú tó dárúkọ òun náà ní kíni wàlẹ́ ẹ̀yẹ tí ó kú alimẹ́sìkálà lọ́pọ̀ fẹ́yìn kò gbọ́dọ̀ rí wípé ìmọ̀ apá ìbọ̀sẹ̀ kò sínú ẹ̀sìn tó bá ti rí bẹ́ẹ̀ ó ń bí díà ní tó bá ti rí pé ìpa ìbọ̀sẹ̀ ó ń bẹnú ẹ̀sìn nígbà àwọn tí ó kó mọ̀ pé alùsùn náà lòun jama onítẹ́lẹ̀ ìdùntẹ́lẹ̀ rọ̀ṣẹ́mọ̀ lọ́hùn tààlẹ̀ nínú mọ̀jìmọ́ olùfàtàwà ibn taymiyyah rahimahullahu ta'ala ni ó ní wa innama kathura al-kadhibu fi ahadith al-jahr ó ní àwọn àdíìsì àgbélẹ̀ ẹ̀rọ ó pọ̀ tí ó di wípé táà bá ń kírun bísmìláì ni a máa ń wí bísmìláì a máa ń rọ̀ níyì sókè àwọn àdíìsì tó wá lórí gbogbo ẹ̀ irọ́ irọ́ lọ́pọ̀lọpọ̀ lẹ́ anna ṣíà tẹ tààrọ̀ jahar torí pé àwọn ṣíà àwọn ṣíà ìtì àwọn rí pé béèyàn bá kírun láì máa ń wí sókè ẹni ò nírun so a máa ń wí sókè gbogbo gbàlá máa ń wí sókè lọ́dọ̀ tuntun wọn lọ wàhùn akitabu àtọwà ìf àwọn sì nìyí bàbá ńlá òpòrọ́ ni wọn kò sí ìjọ ombídíà kan tó parọ́ tó ìjọ ṣíà ṣíà ń paṣẹ gé nínú rọ fọ́nà àwọn èdè ẹ̀pá àwọn ọmọ mú irọ́ láàyè ni fàwádọ̀rù fi dáríkà àdíta lábàṣù bí á alànàṣì dínà hùn wọ́n wá gbé látara pé àwọn ọmọ orí bísímìláì rahman sọ̀rọ̀ yìí sókè wọ́n wá gbé àwọn àwọn ọ̀rọ̀ kalẹ̀ tí wọ́n fi ń ti sọ́dọ̀ anábì wa muhammad sallallahu alayhi wa sallam fanabi ló ṣe amanabi ló wí tó sì jẹ́ pé irọ́ ni tí wọ́n fi ń da ẹ̀sìn máwọn èèyàn lójú wàlẹ̀ hàdà yóò jáde fi kẹrẹ́ ní àìmẹ́tì sunna mílẹ̀lì kò fi yí torí ẹ̀ ó máa rí nínú ọ̀rọ̀ àwọn àwọn sunna àwọn àgbà síwájú àwọn ìmọ̀ọ́mù sunna àmọ́ mùsùlùmí ẹ mọ̀ rí nínú ìlànà titi wọn nínú àwọn tó jẹ́ alikofi yìí france pé agbègbè kúfà òun làwọn fi ṣe ibùgbé gẹ́gẹ́ bí sofiano sauri sofiano sauri òun nínú àwọn àgbà àfa àsúnnà ni nínú àwọn àfa gidi ni òun làmọ́ kan annahum yasuruna min as-sunna al-mas'ala kufay so àwọn àfa àwọn kufiyun yìí wọn a máa fi sínú ìpìnlẹ̀ súnà òun ni kí ni kíyàn pa ìbọ̀sẹ̀ wàtárikẹl jáhari bíi basmala kíyàn sì máa sọ bisimilayi rahman rahim sókè kó mọ́ mú ẹgẹ́ bí ìlànà kàmá yẹsùrún tẹ̀kùdímà àbẹ̀bákiri wà ẹ̀mọ́r wà náà wà zálì gẹ́gẹ́ bí a sì mọ̀ nínú àwọn ìpìnlẹ̀ súnà mi tá máa fi ń rinlẹ̀ bíi kágbà ẹ̀ pé abubakar ló lọ́lá jù lẹ́yìn náà umar ló lọ́lá jù lẹ́yìn àbúbákiri lẹ́yìn umar usman ló lọ́lá jù lẹ́yìn umar lẹ́yìn àbúbákiri bọ́jẹ̀ máa ń tó yẹ tó túmọ̀ sí pé lọ́dọ̀ àwọn ẹni yìí àwọn sọ́láfù wa yìí àlámọ̀rí pípa ìbọ̀sẹ̀ ó dà gẹ́gẹ́ bí àlámọ̀rí pé tó má dòwe lọ́wọ́ rẹ̀ pé àyínà lọ níbo ni allah wà tá a máa sọ pé ó bẹ ní kíni ó bẹ lórí araṣi ẹ̀rí pé ìpìlẹ̀ ńlá ni nínú ìpìlẹ̀ sún lára tá a fi máa lù súnà nìyẹn gbogbo ẹ̀kọ́ náà máa ń bẹ lórí aláṣẹ lára tá a fi máa lù súnà oníkó nígbàgbọ́ nípa asirọ́t bẹ́ẹ̀ náà ni alhaud bẹ́ẹ̀ náà nípa aṣàfáà gbogbo àwọn òṣùlù súnà yẹn lára òṣùlù súnà òun náà ni kẹ́niyẹn nìyí kó rí pípa ìbọ̀sẹ̀ gẹ́gẹ́ bí ìlànà alùsùnà wàdùnlé àná àdàkẹ́rẹ̀ bí ṣìárù àìmọ́mọ́ pa ìbọ̀sẹ̀ nínú ìdánimọ̀ àwọn rọ́fídọ̀ ni àwọn ṣí àrọ́fídọ̀ àwọn rọ́fídàìtì wọlé àdá záhàbà àbú alì bọ̀nù àbí òrèrọ ahadul àìmọ́ nínú àṣàbì ṣáfí ilẹ̀ tàrkì jáhìrì bí ha torí ẹ̀ onìkan nínú àwọn àwọn aṣíwájú nínú àwọn nínú ìlànà nínú àwọn aṣíwájú mọ́jà àlìmọ́ ṣáfí rahimahullahu ta'ala torí náà tó wà pẹ̀lú mọ̀mú ṣáfì ní àwọn rí pé ìmọ̀ sọ bísímì láàyè jákè kì í ṣara súnà. قال لأن الجهر بها صار من شعار المخالفين torí pé ìmọ̀ sọ jákè nínú àwọn àmì fún àyàpá sí súnà ni كما ذهب من ذهب من أصحاب الشافعي إلى إلى تسمين تسمين تسمين تسليمة القبور لأن التسبيح صار من شعار أهل البلاد jẹ̀mọ́ torí ẹ̀ eléyìí nínú nínú ẹ̀kọ́ òun náà lélẹ̀ fún wa àbújá fara tọ̀háwí tíra tawhid tán gbé yẹ̀wò tán pín àbújá fara tọ̀háwí nínú àkídájú tọ̀háwíyà tán gbé yẹ̀wò níjọ́ friday ní halkọ́ alálẹ́ wa nínú tí àbújáfà kọ̀hárí tó fi rinlẹ̀ nínú tíra rẹ̀ òun náà ni wà náà rọ̀ alìsúnà wàljàmá wà náà rọ̀ alìsúnà wàljàmá fi rinlẹ̀ almasha alàlẹ́kọ̀ọ́fẹ́ ìmọ̀ pa ìbọ̀sẹ̀ ká pa ìbọ̀sẹ̀ nínú súnà ni ṣẹ́ni tá a ìbọ̀sẹ̀ kìí ṣe ọ̀rọ̀ fòróró lásán kìí ṣe ọ̀rọ̀ fíkìw lásán ọ̀rọ̀ kan ni tó ti wọnú àkídà tó ti wọnú ìṣúlù alùsùnà wọ̀ljàmá. lẹ́yìn náà ẹ̀rí wo wá láwọn alùsùnà wọ̀ljàmá ni wọ́n rí lórí yẹ ẹ̀rí wo ló wà lórí pípa ìbọ̀sẹ̀ tabalọ̀ onáàlùkùrù hàn kẹrin sóràtú alìmáìdá Quran chapter 5, verse 6. Quran chapter 5, verse 6. Aya tí tá a máa ń Udu. Ayatu Al-Udu. Aya tí ó kọ́ wa bá ṣe ṣe àlùwàlá. Aya yẹn náà ló mú ìtọ́ka wá lórí pípa ìgbọ̀nsẹ̀. Ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم وأرجلكم إلى الكعبين بتاع لون تبعوا àwọn tàbá ní kùránì lọ́wọ́ tàbá wò ọlọ́run bá ní yá ayọ́ ẹlẹ́bí náà mẹ́nu ọlọ́run onígbàgbọ́ òdodo ìdàkùntùm ilẹ̀ sọ́lá ìgbàkígbà tẹ́ bá ti fẹ́ kírun ni ọ̀ràn yẹn ni àdákí ni àkípapọ̀ ni ìmọ̀mù ni ọ́ ni èrò ẹ̀yìn ni ọ́ ni tó bá ti fẹ́ kírun eléyìí mọ́jẹ̀mú tá a gbọ́dọ̀ mọ́fọ̀ fíìlì ni ká tó kírun kò bá jẹ́ torí pé a ti wò ní a ti wà lásùn tó dá sí pé àwọn èèyàn ìfẹ́ inú onífẹ́ inú ni wọ́n ń tẹ̀lé torí ẹ̀ a gbọ́dọ̀ mọ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kálàyé tún mọ gorí àlàyé lórí àwọn àwọn terms àwọn islamic terms àwọn kan náà ní bẹ́yàn bá ti tí mọ́ bá wà lórí rùkú ní gbogbo wa tá a mọ̀ lọ́kùnrin lóbìnrin kò ní pé tá a bá fẹ́ báràkà tí mọ́ mú kí lọ́wọ́ bẹ́ẹ̀ bá bí àwọn ọmọ kéékèèké tí ò sì bẹ̀rẹ̀ lékéwú àbẹ́ bí àwọn ẹ̀yà tí wọ́n ń tajà tí wọ́n ń tata ní ìdúmọ́ta ní tẹ́lẹ̀sìkì ní mile twelve àbẹ́ bí àwọn bàbá kápẹ́ńtà níṣọ́ pákó àbáwọn onírin níṣọ́ onírin lórílé kò síbi tẹ́ ẹni ìgbà wo la lè bá ìmáàmù orí ibo láti lè bá ìmáàmù táwọn àgbà yìí pé yes ìrún lákàtí mọ́mù kí yẹn o abáraka yẹn kò sẹ́ni tí ó sọ méjì tó pé tí mọ́mù bá ṣe wà lórí rùkú tàbá jọyìn ní rùkú táwọn agbẹ́dẹ́ rùkú pẹ̀lú ẹ̀ wọ́n la abáraka ẹ lọ ṣèwádìí yín káàkiri ẹ lọ́dọ̀ àwọn aláta ẹ lọ́dọ̀ àwọn oníyọ̀ àwọn elépo àwọn oníwúgbú àwọn onípákó ẹbí tẹ́ ẹ lọ ibi tẹ́ pé ẹ lè fi ìmọ̀ ńlá ti sọ́dọ̀ wọn ẹ lọ ọ̀dọ̀ wọn tí wọ́n sọ ni ẹ lọ sí gbogbo lékéw gbogbo lékéw ní tí wọ́n sọ náà nìyí ẹ lọ sọ́dọ̀ àwọn àfáà àwọn ìmọ̀mù ìmọ̀mù ìmọ̀mù ìmọ̀mù àwọn mọ̀ṣáì àwọn àfáà káàkiri nítorí kálukú sọ òun lélẹ́yìí lẹ́yìn èyí tí mùdírù mọ́tàs agége tún gbé jáde nísìn pé kódà bí yẹn bá wà tí mọ́mù bá bá ìmọ̀mù ní rùkú ẹ ní ìforíkanlẹ̀ nípa ti bá rákà yẹn ìdírákùn rákà jẹ̀mọ́ wàlọ́hí odó bàǹtàbàǹtà lélẹ̀ irọ́ gidi ni torí ẹ̀ agbọ́dọ̀ mọ̀ ní bíkọ̀

Hello. i ohun tí yọ rí tó túmọ̀ sí pé àsìkò òun àṣùbà kóònù tó yọ ni gbogbo alifájàrí ẹ̀hẹ́n fájìrì sadiq ìsáàrù yẹn nìyí kóònù tó yọ ni. ókè ẹnìkan wá pẹ́ jí ìgbà tó wá pẹ́ jí ẹni yẹn nìyí ó ku àsìkò díẹ̀ just a little time ló kù fún kí òòrùn ó fi yọ tóòrùn bá tẹ̀ sí lè yọ àsìkò òun àsìbá àti lọ Anábì sallallahu alayhi wa sallam wá ní man adiraka raka'atan man adiraka raka'atan ẹnikẹ́ni tó bá rí ráka ẹyọ ọ̀kan nínú àsùbá nínú àsìkò irun qabla an tatluwa síwájú kí oòrùn kó tó yọ ìrún àṣùbá ní rákà mélòó méjì ìrún àṣùbá ní rákà méjì ẹni bá rí rákà alákọ̀ọ́kọ́ kí ó tó Thank you.

stressful lọ àgbẹ̀ fún ní ọlá ipé gbogbo ìkáàkí lásìkò yẹn gan akí wọn lásìkò wípé a bá àsìkò irú yẹ ṣókè a bá àsìkò irú yẹ

Torí àtàjẹ̀mọ́ nísìnyí, àdémọ́síláṣí, wọ́n ti kírun tán. ada ada masalah membuat guru apa pengusaha atau tadi Allah Allah kepada saya Apa صلى الله عليه وسلم قل إذا سنكم الأمم في قوم فلا تسعون أما صلت وقار قل تنجيني فرائل وما اتبعتم اتبعتم minal jama'a tẹ̀kìdírò ẹ̀ nìyẹn èyí tẹ́ bá bá nínú jama fasọ́lù ẹ kí pẹ̀lú ìmá. ètò gbọ́.

ìgbà gangan la bá rákà màámù bá ti ṣẹ́rí kúrò nírùkú raka ẹ̀ ti bọ́ ṣókẹ́lẹ̀ tá a bá bá ìmọ̀mù nírùkú ó sì wà ní rùkú àwọn náà láǹfààní láti ṣe abáraka tí mọ̀ mú kí lọ́wọ́ yẹn abáraka yẹn tó bá fi lè ṣẹ́rí sókè ká tó rù kú abáraka yẹn kọ́ ó ti bọ́ mo ti ẹ̀dá sí pé pòsíṣàn eléyìí gan tá à ń sọ yìí ipe ká bá mọ̀mọ̀ ní rùkú pòsíṣàn majority of the scholars ni jùmúrù àwọn àfa onímọ̀ náà fi rinlẹ̀ a sì ní àwọn minority opinion táwọn ò tún gbà yìí kí làwọn gbà àwọn gbà yìí pé a gbọ́dọ̀ bá ìmọ̀ọ́mù lórí ìdúró ní dèédé tí ó tó wá ka fáfíà torí pẹ́ni tí ò bá ti ka sọ́tún fáfíà lẹ́yìn ìmọ̀ọ́mù ẹni yẹn kò báraka yẹn òpin eléyìí abu abdullah muhammadu ismail al-bukhari mọ́n bukhari òpin ẹni yẹn àṣẹ̀kání òpin ẹni àwọn afá jẹnkan jẹnkan òpin àwọn míì àwọn òpin àwọn afá nìyẹn wípé àti ká bá ìmọ̀mù ní kíni lórí ìdúró léyìí tí ó mú wa tó fún aláǹfà láti lè ká sọ́rọ́tò fàtíà táàbà ti ká táàbà ti ní fàtíà kà àbáraka ibn hazm ní alandalusi rahimahullahu ta'ala lára àwọn fàtọ̀ bópin náà nìyẹn ẹ̀rí wọn ni pé anábì sallallahu alayhi wa sallam alábì ní láàṣọ láàkà kò sí irun lèmọ̀lẹ́mù yẹ kan bí fásitì àti àlèkìtà irun tá a bá kí tá a bá ka fásitì à ń bẹ̀ à ní opinion e, evidence wọn nìyẹn torí ẹ̀ owó mọ́tíláṣí mọ́mú wà lórí ìdúró ṣe ọlọ́wọ́ kí wọ́n ka rẹ̀ tó bá ti ka fásitì lẹ́yìn imam wọ́n lò bá a. àwọn míì wọ́n á ní nínú àwọn tán yìí ni o wọ́n á ní kódà bó bá lé ìka tán kò já sí òun kà á lọ tí mọ́mú bá fi lè rògbò tẹ̀lé mọ́mú níbi rògbò. àmọ́ àwọn míì nínú wọn nínú ẹgbẹ́ bíbí náà sàdà ló sí àwọn nínú kódà bó bá ń ka fásíà lọ́wọ́ tí mọ́mú wa lọ rògbò mọ́ bá lọ o tó tún dìde wọ́n sì dúró jẹun káfájà tiẹ̀ lọ o. <laughs> òpin náà ibùdó kódà kí mọ̀ mọ̀ kí n lọ sábà ta fati àti lọ tó bá ti wá ka tiẹ̀ tán ẹ̀hẹ́n wọn náà wàá ṣe gbogbo àwọn iṣẹ́ yòókù yẹn ó lọ bá so opinion tó tó rọrùn pa òun lòpin àwọn jùmùhúrù yẹn wípé tá a bá ba níbi rògbò bá a bá tiẹ̀ láǹfààní àti ka fatia tó ló wà àárò pẹ̀lú ìmá abáraka yẹn torí máa mú wà ní rògbò so tó bá ti lè gbórí sókè àbáraka mi tó bá ti lè gbórí sókè àbáraka yẹn mọ́ kọ́mọ́tì wa sọ yí pé ó tún wá forí kanlẹ̀ á lọ bá ní forí kanlẹ̀ ẹ̀wá lọ báraka fíkíù agége nìyẹn kìí fíkíù islam fíkíù islam ò sọ lẹ́yìn fíkíù agége o nìyẹn torí ẹ ìsọkúsọ ọ̀rọ̀ òun lẹni tó sọ ọ̀rọ̀ yìí ìsọkúsọ ọ̀rọ̀ ló sọ kò sẹ́ni tí ò mọ eléyìí mọ ti mọ̀ ní káàkiri gbogbo ìletò Islam. lọ́dọ̀ àwọn afa, lọ́dọ̀ ọmọ kéwú lọ́dọ̀ àgbọ́ wà si, lọ́dọ̀ òun wà sí lọ́dọ̀ àwọn olùkókó ẹjẹ́ iṣẹ́ àfà gánmọ̀ torí ẹ̀ ọlọ́ba ní ìyàyó lẹ́dínà àmẹ́nu ọlọ́lẹ́yìn onígbàgbọ́ òdodo ìdàkùntùm ilẹ̀ sọ̀dá ìgbàkígbà tẹ́ bá ti fẹ́ kínu fàtílù ojú hákùn ọlọ́ni kẹfọ ìwájú yìí wà ìdíyàkùn àtọwọ́ yìí wàmsáhù ilẹ̀ mọ̀rọ́fì dé ìgbọ̀n wàmsáhù bí rúúsìkùn ọlọ́run ní kẹ pa orí yín ẹ̀yin tẹ bá ní kúránì lọ́wọ́ wàmsáhù wàmsáhù ẹ pa yẹn ló ń pè ní amúrù ní kéwù nǹkan bá pa wá láṣẹ ká ṣe nǹkan ọmọ ń gba fáfíà ṣókè àṣẹ ó máa ń gba sọ̀kún èyí tá a pani láti ẹ̀ kó ṣe òun ó gba fatia ṣókè mani kúl sọ yóò gba sọ̀kún kí ni kó sọ òdodo alhakọ kó sọ òdodo òdodo yẹn gba fatia náà ṣùgbọ́n àwọn aráàfin kan bẹ tí wọ́n pè ní orúfù ìjára àwọn aráàfin tí máa ń fún un nǹkan ní kẹ́sírọ̀ tí kan nínú àwọn aráàfin yìí bá wá tó wọlé tán nǹkan tó yẹ ká fún fásíà ìyẹn ni in tí wọ́n pa wá láṣẹ ká ṣe tó yẹ kó gba fásíà ṣókèlè tí kan nínú àwọn aráàfin tí máa ń fún nǹkan kẹ́sírọ̀ bá wọlé tọ́ kò ní gba fásíà mọ́ kí ni ó gbà kẹsìrọ̀ ọlọ́run wá fún bí nínú àwọn tí máa ń fún nǹkan kẹsìrọ̀ ní bí oníbà bí rùú kini ẹ̀hẹ́ rùú sí bá yẹn ló fún sí yẹn ní kẹsìrọ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ni fásíà ló yẹ kó gbà wàmsáhù rùú sàkùn ṣókè wàmsáhù bí rùú sìkùn bá yẹn wá fún ní kẹsìrọ̀ tó túmọ̀ sí pé á pa kini á pa orí wa wiping a máa wipe lórí àti tábà ń kírun tábà fẹ́ ṣàlùwàlá àìfọ àìforí àbùbá ìjọ àpọ̀ ugbọ̀gà rárá àìforí àpá nìkẹ́ pé tó bá pa tán omi ò ní máa ṣàn lórí ẹ̀ wàá kàn jẹ́ pé omi kọ́wẹ̀ kó wet wàá dẹ̀ wipe on front back now wọ́n sàhùbìrù ú sí kùn báyẹn ló fún sí yẹn ní kẹsìrọ̀ àbí ọlọ́run wá ní wá àrìjú làkùn wá àrìjú làkùn wá àrìjú làkùn ojú ha kùn àìdí yà kùn àwọn tí wọ́n ní ká fọ̀ ọlọ́run ní ká fọ wájú ó pa aláṣẹ ká fọ tó ní ká fọ yẹn ó gba pápíà torí tí wọ́n pa aláṣẹ ká ṣe nìyẹn ṣókẹ́lẹ̀ torí ẹ̀ òjòhà òun gba fátíà àìdíyà òun náà gba fátíà àwọn gbà tó díbi orí wọn ní ká pa òun ni bá a fún ní kíni kẹsìrọ wà àríjú làákùn àríjú làákùn láàmù ìyẹn ni ẹsẹ kíláàsì pẹ̀lú ẹsẹ wa ẹsẹ wa gba fátíà ó gba fátíà wọn ní ká fọ ojú kí lójú gbà fátíà wọ́n ní ká fọ apá kí ló gbà fatia kí láwàá ṣe pẹ̀lú ẹsẹ̀ ọlọ́run ò sọ àmọ́ ó fún fatia bó ṣe wá fún fatia yẹn nìyí ìyẹn náà máa ń pè ní matuf nínú kéwù in àwọn in tí ní ká ṣe pẹ̀lú àwọn tó ti gba fatia láwàá ṣe pẹ̀lú òun náà tó túmọ̀ sí pé kí ni àáfọ̀ ẹ̀ ṣe o ṣẹwádìí lè ta àṣọ yìí kìráhà kan nìyẹn rídì kan nìyẹn science of reading nínú alukurhani ó pọ̀ so rídì kan nìyẹn rídì ní ìwá wá rídì méjèèjì yẹn ló sì lálàáfíà ṣé ẹ gbọ́ mi yé rídì yẹn sọ yí pé wà àrìjú líkùn wà àrìjú líkùn ó fún láàmù yẹn ní kí ni kẹsìrọ̀ tó bá fún ní kẹsìrọ̀ kí láṣẹ sí àwọn ipò ẹ̀ ló fi dájú pé fífọ̀ fífọ̀ ẹsẹ̀ àti pípa ẹsẹ̀ méjèèjì ló wà nínú islam níbi ìlú àdáàlú kùránù kẹrì so kìrá méjèèjì yẹn nìyí òun ló sì lálàáfíà láìsí èméjì torí ẹ anábì sallallahu alayhi wa sallam tó bá ń ṣàlùwàlá a máa ẹsẹ̀ wà àríjúlàkùn tó bá ń ṣàlùwàlá a máa pa ìbọ̀sẹ̀ wà àríjúlìkùn méjèèjì náà lórí ilẹ̀ ulama alkiraha àwọn kùrọ̀ wọ́n fi kíkà méjèèjì rinlẹ̀ ó lè máa ka kùránì lọ wọ́n á débi wọ́n sáhú bẹ̀rù síkùn wà àríjúlìkùn ó lọ nítorí kó wa ní wípé nígbà tá a bá wọ ìbẹ̀sẹ̀ o a ní wulẹ̀ bọ́ ìbọ̀sẹ̀ wa a pa ní bá ṣe pa orí tó bá dẹ̀ nǹkan kùránì lọ wọ́n sáhú bí ó sí kó mú wa àríjú lákún ní tó sọ fún wa ní pé ta bá ń ṣàlùwà láhùn táàwọ̀ ìbọ̀sẹ̀ o a fọ kí ni ẹsẹ̀ wa méjèèjì ló wà tó dẹ̀ dẹ̀ méjèèjì lórí ilẹ̀ ní àsìkò anábíwa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn ahadith àwọn ẹ̀rí tó fi eléyìí rinlẹ̀ sọ́yẹ́bà ní sọ́yẹ́ àdíṣe àlùmọ̀gẹ́rọ̀ àdíṣe orúwà àlùmọ̀gẹ́rọ̀ àni àbíyí kọ́lá kúntù máa nàbí sallallahu alaihi wasallá fi sáfàrí sáábé yìí olóhùn bẹ pẹ̀lá nàbí sallallahu alaihi wasallam ní travel nínú yàjò fàwéètù lè àǹsì á kò fa ìhì lòun bá bẹ̀rẹ̀ síwájú ànábì sàlọ́láhù alayhi wa sálám fóun bá bọ́ ìbọ̀sẹ̀ rẹ̀ méjèèjì nígbà ànábì ṣe àlùwàlá ṣókèlè ànábì ṣe àlùwàlá lọ́wọ́ tá a sì mọ̀ pé bí ẹ̀ bá ṣàlùwàlá yóò fọ ẹsẹ̀ náà òun wá fẹ́ bá bọ́ ìbọ̀sẹ̀ rẹ̀ méjèèjì kí lànàbì sọ alábẹ́ni dáhùmá dáhùmá ìbọ̀sẹ̀ ní méjèèjì sílẹ̀ fa inni adkhaltuhuma tahirataini torí pé mo wọ méjèèjì lórí ìmọ̀ra mo wọ̀ ọ́ lórí ìmọ̀ra lórí ìmọ̀ra yẹn òun ni nínú àwọn mọ́jẹ̀mú tó de ẹ̀kọ́ ìbọ̀sẹ̀ tá a fẹ́ pa orí ẹ̀ nínú ẹ̀sìn ní ṣókí òní wípé ìbọ̀sẹ̀ tá a bá fẹ́ láǹfààní láti máa pa ká wọ̀ ọ́ á ṣe àlùwàlá completely àlùwàlá olómi á ṣe completely á ti ṣàlùwàlá dáadáa ní pípé tá ti fọ ẹsẹ̀ tá ti gbogbo ẹ̀ á ṣẹ̀ wá wọ ìgbọ̀nsẹ̀ wa á wọ tọ̀tún á wọ tòsì ṣùgbọ́n tá a bá bùkátà láti tún àlùwàlá wa ṣe a ò ní wulẹ̀ bọ́ ìbọ̀sẹ̀ yẹn mọ́ a kàn ṣe wáìpì dáadáa bí sọ nìyẹn pé mọ́ bọ méjèèjì kí n tó wọ̀ mo wọ̀ lórí àlùwàlá complete àlùwòdù mo wọ̀ lórí ẹ̀. bákan náà nínú sahib bukhari sahib muslim min hadithi hammam bin al-harith qal رأيت جريرة بن عبد الله بعلا ثم توضها ومسى على خفيه ó ní òun rí jẹ̀rìl bọ́nà àdùlọ́ yẹn sábẹ́ ní òun rí tàwádọ́ha ó ṣàlùwàlá wà mọ́sàá ẹni lọ́tọ̀ gbà tó wá tọ̀ dé ó wá ṣàlùwàlá gbà tó wá débi ìbọ̀sẹ̀ kò bọ́ ìbọ̀sẹ̀ rẹ̀ ó wá pa wà mọ́sàá aláfòfè ó kàn sí wiping over the sun over the hofu ó pa ìbọ̀sẹ̀ rẹ̀ so mọ̀kọ́ọ̀mọ̀ lẹ́yìn náà ó wá dìde fasọ́là ó wá kírun fasọ́yìlá ayọ̀ ń bèè lọ́wọ́ rẹ̀ yìí pé bó ló ṣe máa ṣe báyìí ìwọ́ tó lọ tọ̀ tó dé ó wá tún àlùmọ́lá rẹ ṣe ó wá bọ́ òòfọ ẹsẹ̀ rẹ ó kàn pa orí ìbọ̀sẹ̀ aláwọ̀ rẹ ni ó ní ra àìtú nàbí yẹ sọlọ́láhùn aléhi wasallam mẹ́tìlá hàgà ó ní mo rí ànábìwá muhammad sọlọ́láhùn aléhi wasallam tó ń ṣe eléyìí قال إبراهيم فكان يعجبهم لأن جرير كان من آخر من أسلم wọ́n ní ibrahim náà yìí ní gbólóhùn ni ó jọ wọn lójú torí pé wọn pé lára àwọn tó pẹ́ gbà síláàmù òun náà ni jerry ibùnà abdullah so ẹ̀rí mi nìyẹn torí ẹ̀ lóbi dájú pé lára tó rinlẹ̀ nínú ẹ̀sìn ni ìkan nínú àwọn àfọ olórí ó kọ orin ó kọ orin ó ní mímọ tàwa tara wani mimma tawatara hadithu hadithu man kadab ó ní nínú àwọn in tí a lè pè nírọ́ nínú àwọn ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam tó yẹ ni àwọn ọ̀rọ̀ tó rinlẹ̀ láti ara hadithu tawaturu tó kọjá tí a pè nírọ́ nínú àwọn ìgbà wa أوناني أني ومن بنى لله بيتا وحتفد ورؤية ورؤية شفاعة والحوض ومثل خفين وهذه بعد أريني مما تواتر حديث من حديث من كذب ومن بنى لله بيتا واحتسب ورؤية شفاعة والحوض ومثل خفين وهذه بعد ó ní nínú àwọn tí ẹgbà wa gbé wá ẹgbà wa àdéhùn wá lórí ẹ̀ tó sì jẹ́ àdéhùn tó bàlágà tàwátúrù that is the highest peak of the soundness of hadith pé hadith yìí lálàáfíà gan-an la máa ń pè ní tàwátúrù àti lè pè ní rọ kò sí àyè fún rárá bó ṣe wulẹ̀ kú mọ́ ó ní nínú àwọn àdéhùn tó wá bẹ́ẹ̀ àbí nínú àwọn táwọn àdìsí tó wá bẹ́ẹ̀ mú wá alákọ̀ọ́kọ́ olóòdì àdìsí pé mọ̀bánà lè láhì bẹ́ẹ̀tán bánà lọ́hùláhù bẹ́ẹ̀tán fìlìjánà mọ̀bánà lè láhì masjidan ẹni bá kó mọ́sálásí fún ọlọ́run ọlọ́run ó kọ́lé fún lálẹ́ kìyàmọ̀ tàwa sùúrù ni nínú ẹ̀ òun náà ni àdìsí rúùyà pé rírí ọlọ́run àárí ọlọ́run lálẹ́ kìyàmọ̀ tàwa sùúrù ni táà lè pè nírọ́ nínú nínú ẹ̀ ni nínú ẹ̀ alihaud àdìsí tó sọ nípa haudu omi àbàtà tánàbí sọlọ́lá ọ̀sán tí ó fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ mu nínú ẹ̀ òun náà ni mọ́sùn kò fẹ́ ìlì pípa ìbọ̀sẹ̀ so àwọn míì náà wà bẹ́ẹ̀ o ọkàn má pẹ̀lú wá fún wa nìyí so ìyẹn jẹ́ ẹ̀rí bákan náà nínú sunanu abidahud حديث المغيرة بن شعبة رضي الله عنه قال توضع النبي صلى الله عليه وسلم على الجوربين قال النبي صلى الله عليه وسلم النبي صلى ولا عليه وسلم أسي قوري صوت سيري والنعلين لوري بطاري قال يا يا البكاء سميت ابن عمر يقول المسح على الجوربين كالمسح على الخفين كاقا صوت سي بينا نكاقا إبسي فريقوا يصفوا عن إقبال ìyapẹ́ ló ń bẹ láàrin àwọn àfa òní hadith lórí ipa ipa sọ́ọ̀sì àmọ́ òfin tó de ìbọ̀sẹ̀ kófù òun náà ló de jáwúrábù òun náà ló de sọ́ọ̀sì tọ́lá àdìsí yẹn kọ́ ètò lé lókè nínú ọ̀rọ̀ lé lórí ni pé àdìsọ́ lálàáfíà ni. Anas Malik yamsahu alal mithal khufayn Anas Malik lára àwọn sọ̀hábà tó bá wọ sọ́ọ̀sì a máa pa orí sọ́ọ̀sì rẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa ń pa kófò jama so gbogbo àwọn eléyìí ó fi rinlẹ̀ fún wa pé ká pa ìbọ̀sẹ̀ ní ìtòrí ilẹ̀ nínú súnà nábì sallallahu alayhi wa sallam òun náà ìbọ̀sẹ̀ àsìkò wo. الراجع من أقوال أهل العلم أن مدة مسح المقيم يوم وليلة ètò orílẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni wípé a day and a night a day and a night ìyẹn ní twenty four hours òun ni fún ẹni tó bá dé ó lé tí èyí sáré ìrìnàjò wàlẹ̀ lè mọ̀ sáfìrì sálásátú àyíyá bíbí àmọ́ ní àjò òun ó ní three days and three nights òun ní títí ẹ̀ látara àdéhìsì tí ó wà nínú muslim àdéhìsì tánàbí sallallahu alayhi wa sallam tí wọ́n gba nábi sallallahu alayhi wa sallam jẹ́ àìlà rasulullah sallallahu alayhi wa sallam salatata ayyamin wa layalihin lil musafir wa yawman wa layla lil muqim anabi ni ọ̀sán kan òru kan ọ̀sán kan òru kan òun ni fún onílé ọ̀sán mẹ́ta òru mẹ́ta òun ni fárí ìrìn àjò tó túmọ̀ sí tábà wà nílé tábà wọ ìbọ̀sẹ̀ a máa pa lórí ìbọ̀sẹ̀ wa fún dèédé ọ̀sán kan òru kan ọ̀sán kan òru kan yẹn ní twenty four hours àmọ́ tá a bá já ní ìrìn àjò ọ̀sán mẹ́ta òru mẹ́ta so òun la láǹfààní tó túmọ̀ pé complete three days òun ni. ìgbà wo láwọn abẹ́rẹ́ sí ní máa ka àsìkò yẹn ìgbà wo lábẹ́rẹ́ sí ní máa ka tí ẹ̀ bá ẹni bá wọ ìbọ̀sẹ̀ tó wọ ìbọ̀sẹ̀ tó wọ bóyá socks lọ́wọ́ ni bóyá kófò ni náà lọ́wọ́ ni ní yìí ó gbọ́dọ̀ bo ààyè ibi tá a máa ń fọ̀ ó gbọ́dọ̀ bó tó bá dá sí pé ó ṣí tó kóṣẹ̀ kalẹ̀ èyí tó lékè ni pé a lè pa ìyẹn a bọ̀ a fọ̀ ni àmọ́ tó bá ti lè bo kókóṣẹ̀ a ti láǹfààní láti pa dandankan ni kó dé ojúgun àbẹ́rúnkún lọ́rọ́tọ́ tó bá ti wá bo kókóṣẹ̀ tó bá dá sí pé ibì kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó ya tó lu bẹ́ẹ̀ fi máa ráwọn ṣọ́ọ̀tì míì tí ó ya tí ó lu bẹ́ẹ̀ bá kí wọ́n náírà bọ́bẹ̀ yóò wọ bẹ̀ bẹ́ẹ̀ tí ní fẹ́ tọ́ ọ̀bọ̀ kó tó mú jáde ẹ̀ tó mú jáde mẹ́ lópin àtọ́ bá ti ń pè ní ṣọ́ọ̀tì tó ti ń pè ní jẹ́wúrọ̀bù àbí fúfú jẹ́mà yíya tó ya ẹni yìí kò má lè dùbà ká má pa tó lára usman ìbéèrè tó lè wáyé lọ́dọ̀ àwọn obìnrin nìyẹn náà ẹni tí ó ṣe àlùwàlá complete tó wá wọ ìbọ̀sẹ̀ ó wọ jawrab ó wọ socks ìgbà tó ti wọ́ yẹn kọ́ ló mọ̀ bẹ̀rẹ̀ sí ní máa káùntì twenty four hours tí wọ́n fún ìgbà yẹn kọ́ ṣókèlè bí àpẹẹrẹ nísìn ó jẹ sàárì tán ó ṣàlùwàlá completely ó wá wọ socks kò ti sì máa bẹ̀rẹ̀ sí ní máa káùntì a day and a night ni wọ́n fún un ṣe é pé àlùwàlá tó wọlé lórí ló fi kírun àṣùbà ó pọ́sibù kò fi kí zoro ó pọ́sibù kò fi kí asri ó pọ́sibù kò fi kí magri bẹ́ẹ̀ náà ni kò fi kí ìṣá tọ̀ àmọ́ tí ó kí ìṣá tí ó kí ìṣá yìí ó wá so ó nídìí láti renew àlùwàlá ìyẹn ló máa jẹ́ the first àlùwàlá tí ó ṣe lẹ́yìn ìgbà tí ó ti wọ sọ́ọ̀sì àbí irú ẹni yẹn ibi first àlùwàlá yẹn òun ni ó kà fún ìbẹ̀rẹ̀ county a day and a night. torí pé àlọ́lá yẹn nìyí kò ní bọ́ ìbọ̀sẹ̀ ńbẹ̀ tó bá ṣàlọ́lá débi ẹsẹ̀ á kàn wẹ́ sí ọwọ́ ni á rẹ̀ wá ẹ̀ so wọ́n ní ẹni tó wọ ìbọ̀sẹ̀ tó jó nílé ó láǹfààní láti wipe fún a day and a night wọn ò sọ pé ó láǹfààní àti wọ̀ ọ́ fún a day and a night ó láǹfààní àti wipe so wipe yẹn nìyí ó gbọ́dọ̀ cover a day and a night twenty four hours so àti àsìkò ìṣáì yẹn lòun ó ti bẹ̀rẹ̀ sí ní máa káǹtì ti tiẹ̀ ó wáìpù ní irun ìṣáì ó wá fi kí ìṣáì tó túmọ̀ sí pé tá a bá gbé láti bẹ̀ yẹn next day ìṣáì ni kò ní fi kí á fi kí mọ́gírìbì tó equate to twenty four hours ṣókè ó máa yá àwọn obìnrin dáadáa àwọn náà mọ́ sábà ló ń ṣe ẹlẹ́ni máa ń ṣe mistake ẹlẹ́ni ìgbà tóun bá ti wọ lòun máa ń káǹtì rárá ara àwọn afá tó sọ àmọ́ kò ọ̀rọ̀ yẹn nìyí kò kò sound dáadáa kò wà convincing kò wà convincing ṣókè àwọn míì wá nígbà tí yàn bá nígbà tí yàn bá gbọ̀nsẹ̀ tálùwà lábàbàjẹ́ ni no yẹn ló wà convincing torí pé èèyàn lè wọ ìbọ̀sẹ̀ nísìn kálùwàlá tó bàjẹ́ kéèyàn máa ti láǹfààní láti wipe so wiping òun ni gbàtà bá bẹ̀rẹ̀ sí ní ṣe wiping lábẹ̀rẹ̀ sí ní count روى عبد الرزاق في المصنف من حديث أبي أثمان النهري قال حضرت سعدا وابن عمر التسمان إلى عمر في المسعي على القفيل قالوا سيلي سعد أتي عبد الله بن عمر وين سيفانفا لوري كيبا إبوثي وقال با عمر بن خطاب رضي الله تعالى عنه قال با عمر فقال عمر وان فايبي يباو بولا سي ماشي saad àti ibn umar wọ́n ń ṣe fàkàlà lórí káńtì yẹn umar wa ni yẹmsahu yẹmsahu yóò pa àléhìmá ìlà mẹsìlẹ sáàtìhì bìnyàwómìhì wà lẹ́yìn láti hì yẹn ni pé yóò pa láti àsìkò rẹ̀ yìí títí ìgbà tó ti wọ́ yìí yóò á pa nípa déédéé àsìkò rẹ̀ yìí ọjọ́ rẹ̀ àti ọ̀sán rẹ̀ àti òru rẹ̀ tó túmọ̀ sí pé pípa la máa kọ̀nsídà kéde wíwọ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn onímọ̀ wọ́n ní ìyàpẹ̀ ẹnu lórí ìgbà wo òun ni ìgbà yẹn gan ló máa parí táìmì yẹn ètì ha òmùdà ìgbà wo àwọn kan ní yẹni pé ẹjọ́ láti pé nígbà tí àsìkò tó ó ti lo a day and a night ó wá bọ́ sọ́ọ̀sì ǹjẹ́ ìbọ́ sọ́ọ̀sì yẹn nìyí ṣó bá a lo wà láyẹn jẹ́ ṣókẹ́lẹ̀ àwà lórí àlùwàlá wa mọ́ kò sí ìbàjẹ́ a ti wá lo 24 hours àlùwàlá yẹn sì wà mẹ́ kò sí ìbàjẹ́ tọ̀ ṣé tàbá ti wá bọ́ sọ́ọ̀sì yẹn ṣe pé wọ́n fún wọn láǹfààní káwọ̀ fún 24 hours kápá fún 24 hours àbí ṣé tàbá ti wá bọ́ tí ó ti bàjẹ́ àbí ó ti bàjẹ́ àwọn míì rí bẹ́ẹ̀ pé bíbọ́ ó ti bàjẹ́ àwọn míì rí pé rárá bíbọ́ kò bá jẹ́ ìyẹn lọ̀rọ̀ tó lékè gbogbo ẹgẹ́ tì mí wípé táìmù tá a máa wọ́ dà ó tó àwa bọ̀ ó dìpẹ́ǹd lórí stéètì tá a bá wà ká tó bọ̀ tá a bá wà lẹ́nu tẹ́ pé àlùwàlá fi bàjẹ́ a ní nǹkan níta fẹ́ dáàbòbò ọ̀rẹ́dì ó ti bàjẹ́ ọ̀rẹ́dì àmọ́ tá a bá wà lórí pétọ̀ àlùwàlá ti ń bẹ́ ńlẹ̀ ká tó bọ̀ àlùwàlá yẹn náà sì ń bẹ nígbà tá a bá bọ́ tán bíbọ̀ kò bá àlùwàlá jẹ́ ìyẹn lọ̀rọ̀ tí ó lékè lọ́dọ̀ àwọn mímọ̀ lẹ́yìn náà àwọn mọ́jẹ̀mú tó dé alákọ̀ọ́kọ́ káwọ̀ wọn ní mímọ́ kìí ṣe gbogbo ẹni tó wọ ìbọ̀sẹ̀ ló láǹfààní àti máa pa orí ẹ̀ o tókẹ́ kìí ṣe gbogbo ẹni tó wọ ìbọ̀sẹ̀ ló láǹfààní láti máa pa orí rẹ̀ ìwọ tó lò fẹ́ pa ìtòkè omi ìfẹ́ bọ́ sọ́ọ̀sì mi mi ìfẹ́ bọ́ kúfù mi wà á fi kọ́kọ́ ṣàlùwà lálódìdí kó o tó wọ̀. ẹ̀rí onítànàbí sọlọ́lọ́rùn àlejò sọ́lẹ́m tó sọ fún alìmọ̀sí ìrọ̀bẹ̀rẹ̀ ṣùgbọ́n tó fẹ́ bọ́ sọ́ọ̀sì kú fún ànábì ànábì ni dá àrùmá fa inú àdẹ́sáré sùfúnmá tọ́hìrọ̀ tẹ́yìn fi méjèèjì lẹ́mọ́ bọ̀ mo wọ̀ wọ́n lórí ìmọ̀ra ni so ẹ̀rí kan nìyẹn ẹ̀rí kan òun nìyẹn yẹn ni wípé sọ́ọ̀sì tá a fẹ́ pa orí ẹ̀ tá a fẹ́ bọ́ nígbà tá a fẹ́ ṣàlùwàlá ká tó wọ sọ́ọ̀sì yẹn a ṣe complete ojú a ṣàlùwàlá ní pípé yálà ọkùnrin ni àbóbìnrin. ẹlẹ́ẹ̀kejì kúfù náà àbí jáwọ́rọ̀bù yẹn yóò jẹ́ èyí tó mọ́ kó wọ́n jẹ́ èyí tó lẹ́gbẹ̀ẹ́ torí pé tó bá lo ṣàlùwàlá completely ó mọ́ ókè sọ́ọ̀sì rẹ nìyí ọmọ rẹ ti tọ̀ sí àbí òróró ògbẹ́ ti yí wá wọ̀ rárá àbí ńgbà tí o ti ẹ̀ wọ́ tán ó wọ ní mímọ́ àmọ́ ó ti yí tọ̀ ó ti yígbẹ́ irú eléyìí nǹkan là máa ń pa irú eléyìí nǹkan là máa ń pa yóò jẹ́ tó mọ́ ودليل ذلك أن رسول الله صلى الله عليه وسلم ذات يوم بأصحابه وعليه نعلان anábì wọ bàtà níjọ kan ó ń bẹ pẹ̀lú àwọn sọ̀hábà ìdìdìwà nílẹ̀ àléhì fàkálà àhúmẹ̀ fi àsìná yìí sọ láti anábì wá bọ́ méjèèjì nígbà tó ń kìnnù lọ́wọ́ ó wọ bàtà ní ó wọ kìnnù ni orí ìrún lànàbì ti bọ́ sọlọ́lọ́hùn àléhì wọ́sọ̀lẹ̀m وذكر أن جبريل أخبره بأن فيه ما عدا جنا àwọn bí bọ́bá tààrẹ̀ àwọn sàábà tó ń kírun lẹ́yìn ànábì àwọn náà wá bọ́dì tí wọ́n bá ànábì wá sálámà tán ànábì wá ní kí ló ṣe yín dẹ́ẹ̀ bọ́bá tààrí à má ti àríwọ̀ mọ́mù tó ń bọ náà ni wà ní jìbìrìlù wá bá òun lórí irun wípé ẹ̀gbin ó ń bẹ lábẹ́ bàtà tó ń wọ̀ tó ń fi bọ́ nìyẹn tó kílẹ̀ pé a kì í wọ ìbọ̀sẹ̀ tó bá lẹ́gbin a kì í wọ kírun so mọ́ wòlé dára láàmú pé wàá wiping over it kò ní kò nítumọ̀ tó kílẹ̀ ó pànàbọ̀ náà ni ìtọ́ yìí ìgbẹ́ yìí ọ̀wá ń wáì tó fi kírun ni tó bá ti fi kírun dandan ní tó bọ́ wàá bọ̀ wàá wá fọ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú mọ́jẹ̀mú tá a bá dẹ́gbin kékeré ẹ̀gbin tó béèrè fún àlùwàlá bí ìtọ̀ bí ìgbẹ́ bí iṣó àwọn eléyìí ní máa ń fún wa láti pa ìbọ̀sẹ̀ tó bá yẹ pé àwọn ẹ̀gbin ńláńlá tí máa ń bùkátà ìwẹ̀ bíi haid bíi nifas bíi janaba àwọn eléyìí oníjàmọ́ ò ní pa òun ó bọ́ sọ́ọ̀sì ẹ̀ ó lọ gbẹ̀ sánsan ni ẹ̀ wàá wẹ̀ lódìdí ni. ولفي وين الحديث صفوان بن عسان رضي الله عنه قال أمرنا رسول الله صلى الله عليه وسلم أولا النبي قال إذا كنا سفراء طبعا بلورين يجو ألا نزع خفافنا ثلاثة أيام ولياليهن a gbọdọ bọ́ ìbọ̀sẹ̀ wa fún ọ̀sán mẹ́ta òru mẹ́ta ilá àyàfi níjà náà bàtí tá a bá ní jánábà ààbọ̀ wàlákin àmáàní bọ̀ míngá ìtín tó bá pé gbèlà lọ́yà wàbọ̀ àbá wà náà omi tó túmọ̀ sí pé nínú mọ́jẹ̀mú oníkódá pé ẹ̀gbin tíyàn dá lẹ́yìn ìgbà tíyàn wọ sọ́ọ̀sì tán ẹ̀gbin kékeré tó bùkátà wáìpìn wáìpìn òun lẹ̀gbin náà torí pé ó bùkátà ká ṣàlùwàlá àmọ́ ẹ̀gbin tó bá ti bùkátà ká wẹ̀ jẹ̀mọ́ ààbọ̀ sọ́ọ̀sì wáìpìn nǹkan kò ṣeé ṣe ń bẹ lẹ́yìn ẹlẹ́ẹ̀kẹrin ó ní kódà sí pé àsìkò tí wọ́n fún wa dà àìtí ẹ̀sídì rẹ̀ tá bá ti ẹ̀sídì àsìkò wiping kò rọrùn mọ́ o á wà ní límìtì àsìkò tí wọ́n fún wa dà ẹgbẹ́ ìṣòro nínú hadith ali rọ́dí allahu ta'ala àni oníjà àlẹ́ nàbí yìí sallallahu alayhi wa sallam lẹ́lẹ́ mọ̀ kí mi yọ ọmọ wàlẹ́ wàlẹ́ mọ̀ sáfún sàlásàtà àyàmì wàlẹ́ anábì sàlọ́lá àsánlá fún onílé ọ̀sán kan òru kan complete day twenty four hours ó dẹ̀ fún arìnrìn-àjò ọ̀sán mẹ́ta òru mẹ́ta. so tó túbọ̀ sí pé owó tó bá ti lè lo pírọ̀dù náà fún ẹ o láǹfààní mọ́ láti tún máa wipe lọ o ti wipe. déédéé táìmù tó yẹ kó wipe o láǹfààní àti mọ wáìpù lọ́mọ́ ṣókẹ́lẹ̀ kí wá ní àwòrán táà fi máa ń wáìpù sífàtìlì mọ́sìkì àyádọ́ àṣọ́bí ha yàdẹ́ ihe mọ̀bùlùlàtẹ́ níbi a jẹ́ kí àwọn fingers àwọn fingers wa ọmọ níka wa márààrún ó wet pẹ̀lú omi ṣókílẹ̀ a wà gbé a máa ń ṣe lẹ́ẹ̀kan náà ni àìkọ́kọ́ ìpẹ́ ọ̀tún òsì bẹ́ẹ̀ kọ́ a gbé lẹ́ẹ̀kan náà ẹ̀yin obìnrin ẹ take note ọkùnrin mi látìgbà tí wọ́n ti bí kì í wọ sọ́ọ̀sì lẹ́yìn tó wọ̀ nígbà tí tó pòṣù mẹ́fà máa tó wà ní kékeré àmọ́ àwọn obìnrin wọ́n sábà mọ́ wọ sọ́ọ̀sì dáadáa ẹ bá ṣàlàyé níbẹ̀rẹ̀ so ọmọ níka wa á jẹ́ kó wet tó bá wet á wàá gbé sí orí ọmọ níka ẹsẹ̀ á gbé sórí ọmọ níka ẹsẹ̀ wa ثم يمدهما إلى ساقه àwa agbè lọ ṣókílẹ̀ a ó bá ìpò lọ bẹ́ẹ̀ bá a sì máa ṣe nù yẹn sá o àríjìl yìmna bìlíyẹ́dìl yìmna ọwọ́ tọ̀tún láti wá ìpò ẹsẹ̀ tọ̀tún wàríjìl alìjísọ̀rọ̀ bìlíyẹ́dìl alìjísọ̀rọ̀ ọwọ́ tòsì láti wá tòsì àti ṣe báyìí kákọ́kọ́ wá tòsì kápá ṣókílẹ̀ ààrẹ kọ́kọ́ pa tọ̀tún náà kápá pa tọ̀tún náà àbí sọ fún wa pé àtẹ̀gò láṣẹ méjèèjì fíọ́n wàá ṣe lọ́wọ́ kan náà ni. wàlẹ́bí yìí sàrú wà áàlẹ́ alkhuf ìdáwà pa òun ni òkè ìbọ̀sẹ̀ òkè ìbọ̀sẹ̀ òun lápa lè lè mọ̀ tó yọrọ abúnú ṣọ́ọ̀bà yẹn ní pé kìí fi abẹ́ kì í fi ẹ̀gbẹ́ òkè rẹ̀ òun lápá fàmásàhà àlẹ́ ìhìmá ẹgẹ́ bí àlùmọ̀gbé ìrọ̀bùn ṣé ó bá ṣe mú ìṣesí ànábì sàlọ́láhù àlẹ́ òsánlám wá fànábì sàlọ́láhù àlẹ́ òsánlám ó pa orí orí ẹ̀ wọ̀lẹ̀mìyẹ́ kò bá da àbẹ̀lẹ́mù náà kò sọ pé ànábì bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀tún torí pé tábàbẹ́ ti àlùwàlá ẹ̀rí pé tábàbẹ́ ti àlùwàlá a máa ń kọ́kọ́ ṣe ọ̀tún ká tó ṣe òsì àbí a kọ́kọ́ fọ apọ̀ gbogbo ẹ̀ náà tán o apọ̀ ọ̀tún síwájú apọ̀ òsì ẹsẹ̀ ọ̀tún síwájú ẹsẹ̀ òsì àbí tábà fọsẹ̀ àwọn nǹkan mí náà ń bẹ náà tá bá ń ṣe àlùwàlá táà ní ṣe ọ̀tún síwájú òsì á sì lẹ́ẹ̀kan náà ni lára ẹni etí wọ́n ní ọkọ̀ọ̀kọ̀ pa etí ọ̀tún ó ẹ̀sìn wá pẹ̀tí sùn ó pa papọ̀ ni bẹ́ẹ̀ náà ni orí àìlà méjì apá ọ̀tún apá òsì ara bẹ́ẹ̀ náà ni ọwọ́ ọwọ́ ọwọ́ papọ̀ ni wọ́n ní one two three one two three bẹ́ẹ̀ kọ́ papọ̀ ni ṣókèlè bẹ́ẹ̀ náà ni imú òní fímọ̀ tún ó tún mọ̀ láìpẹ́ yẹn fi tábà ó àpapọ̀ ni bó ṣe ṣe nìyẹn bẹ́ẹ̀ náà ni ẹnu àní lẹnu ọ̀sánà méjì ọ̀tún òsì bẹ́ẹ̀ kọ ẹyọ kan náà ni so tábàlẹ́ ṣe abẹ́ṣe mọ́sílù omi ti wà ní ọmọ níka wa á wà gbé lórí ọmọ níka ẹsẹ̀ wàá tàn wáìpù lọ bẹ́ẹ̀ ni wàá wáìpù lọ sẹ́yìn ọ̀dùnà lẹ́ẹ̀kan náà papọ̀ bá a sì máa ń ṣe òun nìyẹn. àfi sọ́ọ̀sì ni o àfi kúfù ni o bá a ṣe máa pa wọ́n òun náà nìyẹn àsìkò ti lọ púpọ̀ àmọ́lá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ká fún wa ní lára àwọn mọ̀sáìlù tó de alimọ́sọ̀ rẹ̀ kò fẹ́ yìí a ní mọ́sálà alfawọ́kọ́ ní àti mọ́sálà àtàkàní àwọn obìnrin tàbá sí gbàgbé àti sílálkọ̀rì dáadáa mọ́sálà alfawọ́kọ́ ní àti mọ́sálà àtàtàní. nígbà míì ìyá máa bùkátà láti wọ sọ́ọ̀sì méjì bẹ́ẹ̀ àyè ti lu ìkan wáyé ti lu àwọn àwọn èyí tí ò lu lérí tó ti lu ọ́ bó ti wà bá dé pé òtútù yẹn pọ̀ ẹyọ kan ò lè ká kákún wọ méjèèjì ẹgbọ́ tá a bá wọ sọ́ọ̀sì kínní lẹ́yìn tá a ti ṣàlùwàlá gbogbo tá à ń sọ látàárọ̀ pípé pípa ń tá à ń sọ lórí lé lórí nìyẹn tó bá wá ṣẹlẹ̀ wípé èèyàn padà tí wọ́n á wọ sọ́ọ̀sì míì létàlétà a lórí èyí tá a ti wọ̀ nígbà tá a ṣàlùwàlá tán a ṣàlùwàlá tán a sọ́ọ̀sì after five hours a tún wá wọ sọ́ọ̀sì míì lé lórí tá a bá fẹ́ pa èwo láàpà títí yé sì tá a bá fẹ́ pa kí lè ń ṣe tàkánì tá bá ní tàkánì tó wà lábẹ́ tá bá ní olè tó wà lókè ṣe alhukumu lè tàkánì àwọn olè fàwọ̀kọ́ọ́nì ìyẹn ni almashu pípa ṣé fún tààtàánì ni àbí fàkọ́ni alimọ́sù lélẹ̀ fàkọ́ni ṣókè tòkè yẹn lápá torí pé òun náà nìyí òun mọ́ kò sẹ́gbìn bẹ́ẹ̀ adẹ̀wọ̀ lórí èyí tá a wọ̀ nígbà tí ká tó wọ àkọ́kọ́ a wọ̀ lórí ìmọ̀ra àti tó sì máa bà jẹ́ kò sí láti wá wọ̀ kejì alhukmu almasu lè fa ọkọ ni sókè yóò dẹ̀ máa ṣe déédéé in tí yẹ́sì ìsìláàmù gbà lérò tó fi ní ká máa pa ẹsẹ̀ wa ká máa pa ìbọ̀sẹ̀ wa wàhálà yẹn kó mọ̀ tó wà fún wa kù ó eléyìí mi wọ eléyìí mi wọ eléyìí lórí àlùwàlá jẹ́ ń bọ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ wọ̀ tó wọ lórí àlùwàlá yẹn ìyẹn ti tó ìkéjì òun ò ṣe dandan kó o ṣàlùwàlá kó o tó wọ̀ òun ṣó ti yé àwọ̀ bẹ́ẹ̀ nǹkan sọ nìyẹn tó bá dá sí pé èyí tó wà nísàlẹ̀ time ẹ expire bóyá ok kókílẹ̀ ti wà lẹ́sìn a máa pa fún twenty hours àbí a ti wá pa fún twenty hours àyẹ̀ṣẹ̀ wa wọ sọ́ọ̀sì mi lé lórí èyí tá a wọlé lórí yẹn a pa òun náà ní within the four hours ṣe pé a mọ̀ wọ́n pé òun sì ní more time òun ò ní more time kankan òfin tó bá ti dé ti sálẹ̀ ló lè tókè so after twenty four hours tó bá yẹ ká tún pa ṣáàpà àbá nípa àlìfókúnmú lè kí ni lè tààtààní tààtààní ló máa nídàájọ́ nígbà tí tààtà ni ti expire fàwọ̀kọ́ ní nǹkan òun náà ti expire ṣókèlè so ìdájọ́ tààtà ni fàwọ̀kọ́ ní òpọ̀ ok awọ aṣàlùwàlá complete àwọn awọ sọ́ọ̀sì kìíní awọ kejì tó yé àsìkò wá tó láti pa èwo lápàá nínú méjèèjì tààtà ni àbífà ọkọ ni fàọkọ́ ni ókè àpẹẹrẹ míì a ṣe àlùwà lásán àwọ sọ́ọ̀sì kìíní àwọn àwọ sọ́ọ̀sì kejì ṣúklẹ̀ kó tó di pé máa tó ká tó pa àti wá bọ́ tókè tókè àti bọ́ ó wá kú ti sàlẹ̀ ṣàlẹ̀ sí mọ́sílù lórí tàtánì àbígbà tá a ti lè bọ́ fàókọ́ọ̀nì tá a ti lè bọ́ fúdókè a lè pa títàlẹ̀ mọ́ là aláǹfààní àti pa tààtàní torí pé tààtàní awọ òun náà ní kíni ní mímọ́. àpẹẹrẹ mi èèyàn wọ sọ́ọ̀sì láì mọ́ kò ṣàlùwà látọ̀ pílíṣ kó tó wọ̀ wà wọ sọ́ọ̀sì ṣẹ́pẹ́ nìyẹn tó bá dàsìkò tó yẹ kó pa kò ní láǹfààní àti lè pa àbí torí pé kò wọ méjèèjì lórí kíni lórí ìmọ̀ra nípẹ́ nìyẹn wá ṣe ni pé ókè ó wá wọ sọ́ọ̀sì ó wá wọ sọ́ọ̀sì míì ó wá wọlé lórí lórí mélòó lórí méjì àtàkọ́kọ́ sí nìyí kò ṣàlọ́ wọ̀ ẹlẹ́ẹ̀kejì kò ṣàrá níbi yẹn náà wọ́n àwọn sọ́ọ̀sì yẹn èwo ló láǹfààní àti parí ní méjèèjì tàtàní ni àbí pàwọ̀kọ́ ni kò ní pàtàkì kò ní pàtàkì sàlẹ̀ torí pé kò wọ kankan lórí ìmọ̀ra kò rẹ̀ sí bó ṣe lè wọ ìkejì lórí ìmọ̀ra àfi kó bọ́ tàkọ́kọ́ tó bá sì bọ́ tàkọ́kọ́ yóò mọ̀ pé ẹ̀kọ́ ṣàlùwàlá kó tó wọ̀. so mọ́sálà yìí náà pè ní mọ́sálà tàkání wàfà ọkọ ni jẹ́mọ́ àsìkò ti lọ áfíkí sọ́lá tó zọ́rọ̀ ẹ̀dẹ́ kí a dúró báyìí insha allah àwọn kàmí náà bẹ̀ta tún pípẹ́ fún wa torí àsìkò ni òjò rọ̀ wa ó sì pọ̀ díẹ̀

ìbéèrè wáyé pé ẹni tó wọ socks lórí ìmọ̀ra tó wá bọ́ ó bọ́ tó lè kírun bẹ́ẹ̀ láì ṣàlùwàlá mi nígbà tí ìmọ̀ra àkọ́kọ́ sí wà ń bẹ̀ àmọ́ láàpò ti wá bọ́ socks yẹn nìyí tó lè kírun bẹ́ẹ̀ bóyá ènìyàn pẹ́ tó wà nínú ọ̀rọ̀ tá a sọ. So. àbó ètò èdè bóyá mẹ́rin àwọn jàpọ̀ rọjọ́rọjọ́ àbí ètò èdè bóyá nínú àwọn tí wọ́n kọ ẹ̀kọ́ kalẹ̀ ni táàmù sọ fún wa pé tábà wá sí àyè ẹ̀kọ́ ìyẹn máa ń kọ tán kalẹ̀ èyí wo jẹ́ ní gbogbo ẹ̀ ìbéèrè yẹn ó ti dọ́dọ̀ wà. Ah, àlàyé tá a ṣe lórí ẹ̀ ni pé tí àlùwàlá ìpìlẹ̀ ò báyìí tí ìbàjẹ́ pẹ̀lú só àbí tí máa bá lùwàlá jẹ́ tá a wọ sọ́ọ̀sì lé lórí kò tí ìbàjẹ́. so ẹni ẹ wá padà wá bọ́ sọ́ọ̀sì yẹn èyí tó lékè ò ní pé àlùwàlá yẹn sì lálàáfíà ó sì lè fi kéènì. sókè ní tó súnmọ́rù dájọ́ bẹ́ẹ̀ òun lẹni tí ó ṣe pa irun orí ó wá padà wá lọ gẹrun farun ó farun orí ẹ̀ skin ṣẹ́ni ẹ lè kírun pẹ̀lú àlàlá yẹn nìyí ó lè kírun tọ́dà gbogbo omi tí irun àlùwàlá tàn náà ti fá kúrò ó lè kírun so bíbọ́ socks àbí bàtà àbí ìbọ̀sẹ̀ tá a láǹfààní àti pa tá a bá bọ̀ lẹ́yìn ìmọ̀ra tá a sì fi mímọ̀ra yẹn kò ba ìmọ̀ra yẹn jẹ́ a lè fi kírun. wọ́n ní sèyàn lè fi àlùwàlá ẹyọ kan ṣó lè fi kírun bẹ́ẹ̀ ni lókùnbà tí ò bá yìí ti bàjẹ́ yẹn lè ti àlùbàlá ẹyọ kan káfi kírun ìrún one month ìrún oṣù kan ìrún ọdún kan kọ́dà tí yẹn kúrò láyé ó lè fi kí lókun gbà tí ń ti máa bá àlùbàlá jẹ́ tí ò bá ti ṣẹlẹ̀ ṣókẹ́lẹ̀ bí iṣó tó bá rọrùn lọ́rùn kí ẹ̀ mọ́ so fórí bí ọjọ́ alihamdulilayi rẹ̀ àbọ̀sẹ̀ kan àbóṣù kan àbí àgbà tí wọ́n ti tí yẹn ti bàlágà èyí òṣó èyí òṣó kò bẹ́ẹ̀ ni kò tọ̀ àtàwọn nǹkan mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí máa ba tí máa bùkátà káwẹ ìwẹ ìwẹ ẹ̀sìn táwọn kan yóò bá ti ṣẹlẹ̀ sẹ́ni yẹn àlùalá ọjọ́ kan ó lè fi kírun gbogbo ìgbésí ayé rẹ̀ kò sáà burú mẹ́ bó tiẹ̀ já sí pé èyí tó lọ́lá jù tó da jù fún wa tó ti yé òun ni pé irun kan àlùwàlá kan ni irun kan àlùwàlá kan ni ìyẹn ló da àkọ́kọ́ ah, ìyẹn ni ìpínlẹ̀ sunna nabi wa muhammad sallallahu alayhi wa sallama ìyẹn lànà bí ṣe jù ó wáyé ní sòdèbíyà anábì kínu àṣùbà pẹ̀lú àlùwàlá àlùwàlá ni ló fi kí zoro asri magrin ishai àlùwàlá kan irun complete day so lọ́pọ̀lọpọ̀ ìgbà ìṣẹ́lá muhammad sallallahu alayhi wa sallam àlùwàlá kan irun kan ni irun kan àlùwàlá kan ni ṣúklẹ̀ so yẹn dáa jù fún wa àmọ́ bí ẹ bá ń fi àlùwàlá kan fi kínú méjì mẹ́ta mẹ́rin márùn-ún kò sáburú mbẹ̀ bó ṣe wulẹ̀ kó mọ̀ àbẹ́yẹ tó lọ́lá jù ó nìyẹn yóò sì fún wa láǹfààní bákan náà kọ́kàn wá lè balẹ̀ ìgbà ní ẹlòmíì yóò kírun tán àbí kótó kírun a máa ṣe méjì pé àlùwàlá yìí ṣó ti jáde ìjẹ́jì ìjábá yìí iye méjì ẹni máa rò títí kódà orí ìlú tó ń kí gan yóò sì mọ rò náà kò lẹ́yìn tó lóko kò lẹ́yìn gbàǹjà ṣàlùwàlá bó ti ẹ̀dá sí pé iye méjì tá a bá ní lórí ìmọ̀ra tá a ṣe kò túmọ̀ pé ìmọ̀ra yẹn ti bàjẹ́ òun ló gbé kọ́ ayé láyé pé àlìyẹ̀kí inú láyà zulu bí ṣákì principle ni àlìyẹ̀kínú láyà zulu bí ṣákì yẹ̀kín in tó dá wa lójú bí àpẹẹrẹ àti ṣàlùwàlá àti kí zoro ìyẹn dá wa lójú tó wá bí àsìkò ásírì tàbá wá ṣe èméjì pé ṣàlùwàlá tí mo ṣe ìṣúkò tí ìbàjẹ́ báyìí dẹ̀ ti bàjẹ́ o ó dẹ̀ kó ti bàjẹ́ o iyèméjì yẹn ń wá lórí ó bàjẹ́ àbí kó bàjẹ́ ni àmọ́ dá wa lójú pé aṣàlùwàlá nípìnlẹ̀ àwa ń ṣe iyèméjì pé ó bàjẹ́ àbí ó bàjẹ́ ni tó bá rí bẹ́ẹ̀ iyèméjì yẹn nìyí kò bá àlọ́lá yẹn kò bàjẹ́ sókè kò bàjẹ́ àmẹ́ni tí ó lọ gbọ́nsẹ̀ tó dé bóyá lọ tọ̀ àbólọ yàgbẹ́ ló wá dé ẹ̀rí pé léyìn ni kò lálùwàlá ó wá di àsìkò irun ó wá ń ṣe èméjì pé á ṣé mo tún àlùwàlá ìṣe àbí mi ì sì tún ṣe báyìí ó wá ń ṣe èméjì ó ń lọ á ó dẹ̀ pé mo tún ṣe ó dẹ̀ pé mi ì tún ṣe àmọ́ dá lójú pé ó lọ gbọ́nsẹ̀ so iye méjì pé mo ti ṣe mi ì tí ì ṣe yẹn rí kò sọ wípé ó ti ṣe ìpìlẹ̀ ni pé kò tí ì ṣe èyí tí wọ́n ń pè ní kọ́ ìdẹ́tù àlìyẹ̀kí láyà zulu bẹ̀ṣẹ́kì òun nìyẹn ṣókèlè so bí tó bá dáyà lójú pé àlùwàlá wà lára èèyàn ìyẹn wá ń ṣe èméjì lórí pé ṣé ó ti ṣe tí ó bàjẹ́ àbí ò tí bàjẹ́ irú ẹni yẹn èyí tó bá dáa lójú nípìnlẹ̀ tó ṣe òun ni ó fọ́lò àmọ́ tó bá rí bẹ́ẹ̀ náà kò túmọ̀ sí pé èèyàn lè rìn níwẹ̀ gan tó bá pé tó dáa lójú náà ni pé a sì ní aṣàlùwàlá ní zone kò sáàbùrú bẹ̀ ká wá ṣe títí áfírí náà fún áfírí náà náà. Wọ́n á mú méjì wá pé ìfásí àti tẹ́sán pé gẹ́sọ̀ yẹn ni pípa ẹ̀ pípa àwọn wáyà yìí sì ni ṣé pátá àti ẹ̀sọ̀ lọ́nà ọ̀nà gbàgbọ́ bí ṣe ni ẹ máa fi mú wọn ó yára kí ẹsẹ̀ bá lọ bá wọn pàdé àwọn tó bá ń kà wáyà. na àwọn tí àwọn tí wọ́n gbà nígbà tá à ń ka wàhálì júlẹ̀kùn àbí alólè wáyé ní wàhálì júlẹ̀kùn ìrọ̀wáyà méjèèjì ló lálàáfíà tó sì ń tọ́ka sí méjèèjì ìyẹn ń tọ́ka sí fífọ ẹsẹ̀ àti pípa ẹsẹ̀ so àwọn oníbídíà bí àwọn ọ̀rọ̀ fídọ̀ àwọn ṣíà àwọn ọ̀gbá wa àrèjólìkùn wọn ò gbá ẹni tí ò bá sì ti gbà kódà bó bá gbà náà nìyí àwọn àdìsí tó wà lẹ́gàn títí àdìsí ẹ pé wọ́n lọ́tọ́ fún wa a nínú àwọn àfáà tí wọ́n ka 90 lórí àdísí alimẹ́sùn alẹ́ kò fẹ́ ìlú. so torí ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n yẹn nìyí ọ̀rọ̀ àdádálẹ̀ ni so wàárí júlì kún ẹgbàwá tó rinlẹ̀ òun náà rí wáyà tó rinlẹ̀ dáadáa nìkìrá tó rinlẹ̀ òun náà ni tó ṣe déédéé àwọn àhàdíìsì ni olùdàbíláìbùn àbá àsọ̀rọ̀ bí ọlọ́run tààlà nínú sí ní سبق سبق سبق الحديث سبق سبق المسح بالآيات سبق المسح بالآيات ما بين كان آية يا يفهم دنيا آية دو كاي عارف دي شلايه يعني كان نبي صلى الله عليه أري النبي صلى الله عليه وسلم تنفع يبصره أو فوفره أو جاوربره so tó bá ń sọ wípé wà rí júlì kúnwò lálàáfíà ẹ ṣáàfi gbà wọlé wípé mọ́síwò àlùmọ́sàlẹ̀ kò fẹ́ nìkan onílẹ̀ nínú ẹ̀sìn ṣókẹ́ so but àwọn ọ̀rọ̀ fídọ̀ àwọn ṣíyà àwọn kọwárìj àwọn nìyí àwọn òrí yẹn gẹ́gẹ́ bí ìlànà torí ẹ̀dá fi ń jó ń bí díà òun lálùsúnà fi ń jẹ́ àlùsúnà pẹ̀lú ìnígbàgbọ́ nípa àlùmọ́síwò alálẹ̀ kò fẹ́ yìí gẹ́gẹ́ bá ṣàlàyé síwájú nàmì ìbéèrè wáyé lọ́dọ̀ àwọn obìnrin wípé ẹni tó já rìnrìn àjò tó láǹfààní láti pa fún ọ̀sán mẹ́ta òru mẹ́ta báwo ló fẹ́ ṣe ṣé kò ní wẹ̀ ni ó kù sí lọ́wọ́ kò gbọ́dọ̀ náà kí yẹn máa wẹ̀wẹ̀ lójoojúmọ́ ká máa wẹ̀wẹ̀ lójoojúmọ́ kì í ṣe ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni everyday kí yẹn ká máa wẹ̀ rárá tí yẹn bá wẹ̀ lójoojúmọ́ kò sáà burú ṣáàtì máa lẹ́gbẹ̀ẹ́ lára ẹ̀gbìn yẹn kó mú kúrò torí òun ni ò ní jẹ́ kó láǹfààní láti lè fi sin náà so clear so ẹni ẹni yìí kò bùkátà sí wíwẹ̀ ni ó fi láǹfààní láti pa fún ọ̀sán mẹ́ta òru mẹ́ta ó jẹ́ complete twenty four hours times three days ní tí ó fi ṣe nìyẹn nítorí tó bá ti bùkátà pé òun fẹ́ wẹ̀ ó pa fún ọdídọ́dọ́ kan ó wá ní jánábà eléyìí ti bàjẹ́ o torí yóò wẹ ìwé jánábà so ẹni tí ò láǹfààní láti wẹ̀ òun náà fi sọ fún wa pé ká máa pa ìbọ̀sẹ̀ látara ìtọ̀ ìgbẹ́ àbí oorun nínú àdísà kàṣíwájú kìí ṣe látara jánábà àbí haidọ̀ àwọn eléyìí lè kò ní fún wa láǹfààní láti lè pa náà láti sọ̀rọ̀ quando você achará o bonita, pela duvidade. As viranças, mas por outro lado, ficar aqui dentro de você, dentro de você, né? então, seria assim, negativa, se eu dormir, se eu dormir, assim, né? eu vou passar aqui, alguém me diz, é a bonita. Eu vou dar para né? que ele aguarda aqui, por ọjọ́ mẹ́ta ló rẹ̀. àti dókítà yìí wà láti ṣàgbà lórí mi. tó o ṣe àpá àṣẹ ìpínlẹ̀ ìbàdàn àṣẹ omi àti ìyọkọ̀ ìgbà máa ń dàbí. ìyẹn lọ alára ìyẹn fẹ́mọ̀mù. tàyámùmù kọ́lá máa ń ṣe wọ́n bá fẹ́ wọ ìbọ̀sẹ̀ tààrà fàìnà àti pa ìmọ̀ra olómi ni àtọ̀hárọ̀tò ìmọ̀-ìyà ni kìí ṣe ìmára tayamum ẹni máa ṣe tayamum òun oníláǹfààní oníláǹfààní láti lè pa ìbẹ̀fẹ̀ sókè àmẹ́ tó ṣe àlùwàlá completely irú ẹni bẹ́ẹ̀ òun láǹfààní láti pa ìbọ̀sẹ̀ tí tayamum gan وصلى الله على سيدنا محمد وعلى آله وصحابه وسلم آه títí next week insha allah. Gbọ́dọ̀. Títí next week ó máa wá ní lẹ́yìn Salatul Asri. Ẹ obìnrin mọ́bìnú lẹ́yìn Salatul Asri òun ni ó wà á sì ní pẹ́ lórí ẹ̀ láti lọ ṣètò ìdáná ìṣinú a ní ètò wà sítan ní abẹ́òkúta ní ní next week láàárọ̀ so inshallah tàbá ti kí á sí ìtàn á bẹ̀rẹ̀ seminar next week inshallah وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وبركاته Thank you. Yo. Pásate, <laughs> vaya. Continúa.